I'm Buddy Bros Bible and I'm Labour Party candidate for Governor of Lagos State. bàbá mi. ọlọ́dún ní mọdún ẹ̀ lọ́dún. bẹ́ẹ̀ ni o. bọ́dọ̀ bá ti dún pèrègùn amáwọ̀ tuntun tàbí bọ́. àṣẹ o bàbá. a ti sọdún ọdún yìí a ṣe tẹ̀mí nínú owó tọmọ ta ìkú baálé ọ̀rọ̀. àṣẹ. ọba di méjì àbàwọn lọ̀lọ̀. ooo. ní wòye àmọ́dún kájọ fa ìkú dẹ́gbẹ̀ra. àṣẹ. ní báyìí bọ́ ọba tí a gbéra tó jáde ìwọ tó já tó rẹ̀ mo fẹ́ kọ́ ọmọ gbọ́ ẹ̀yálé ọba délé lukọ̀kún kó délé lukọ̀sì kó délé àṣepa dọ́dọ̀ àrẹ àgò ọgbọ́ àgbọ́yé kọ́ ọ wá lọ́ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ìyá nísà lọ́ọ́ rèé jiyàn bẹ́ẹ̀ gbogbo nǹkan ẹ̀bùn tí wọ́n bá sì bùn ẹ̀wọ̀ ló ní o gbogbo bí ẹ bá wá jóde tó jò báyìí lè kù ẹ padà sọ́ọ̀dẹ̀ àbẹ́ ẹ̀ gbọ́ iye ọmọ tálápin bá kórè gbalẹ̀ ní kó o ò ní ṣubú o o ò ní ṣubú o fínítàdì ẹ̀ tó kù ìmọ̀ bọ̀ lọ́ọ́ lọ́tọ́ bọ̀ rè ọ̀dọ̀wọ́ rẹ o àwọn onílù ti dé àtàwọn tí ọmọ nara wọn látòrí ẹ̀jẹ̀ ńlọ rè yọjú sí wọn wo bí tí wọ́n ti wá mi wá gbogbo ìlú àmọ́ náà tó yí mi po ni wọ́n ti wá bá ń sọdún mi ẹ̀jẹ̀ ńlọ rè sí wọn pẹ̀lẹ́ ẹ̀yin ọ̀jẹ̀bùnmi ẹ máa ṣèwúre so ẹ mọ̀ wàjẹ́ ọpẹ́ o wọ́n ti kọ́ pàtó o ẹ gbọ́ ọba di méje o. Oh! ọdún yóò sàn wá sówó. àṣẹ. yóò sàn wá sọ́mọ. àṣẹ. àgàn àtọwọ́ àlàbòsùn. àṣẹ. aláboyún abitibiti re. àṣẹ. gbogbo rokoroko kọ́wọ́ rere oko jẹ. àṣẹ. àsìkò yìí kó tu ìlú. àṣẹ. kílù ó túbà kó tù ṣẹ. bí ìbò ṣe pé ọdún ẹgbẹ́ tá a ṣe òun ló ń gbogbo orúkọ ìrúdò kúrò nùlù. àbúrò dára wá tù wá. àbúrò gbogbo ẹ̀ sì rọ̀ wá pẹ̀sẹ̀ èmi náà wá dẹ́ntì nàjú ta gbogbo ọjà mi wọ́n ti wá kó. ẹ̀gbọ́n mi hmm? kò yẹ kéèyàn ọmọ ìjọ yín lójúmọ́ ẹ wulẹ̀ mọ̀ pé látọ̀ ọjọ́ tó ti pẹ́ wulẹ̀ níta bá ti lè sọdún eégún báyìí hmm. ìlú máa ń túbà máa ń tù sẹ́yìn hmm, ọjà gan máa ń yàtọ̀. lóòótọ́ ni ṣùgbọ́n wípé ìrúdó tọdún wa pọ̀ lórí ìgbẹ́ kí ló tó dé. ṣe bí àìpẹ́ ilẹ̀ kúrò lọ́dọ̀ mi kí la tún rí yín kí ló tí ò ah bàbá ẹ rí wa ṣé ẹ rí gbà tá a wọ ọjà tá a gbé ọjà wa dé ibi tá a ti tà báyìí bó ti kanlẹ̀ wọn hàn bẹ́ẹ̀ náà fún wa lówó owó náà fi pàdé wa àbí bó yọrẹ rẹ. kékeré kọ ọ̀rẹ́ mi àmọ́ pé a tún wá dé báyìí ọ̀gẹ̀dẹ̀ tó kù. àlàwà kó. àlàwà kó. sọgbọn nǹkan. owó wọlé owó wọlé ẹdun nígbà tí wàá tara ẹni sìn owó ìtẹ ẹjẹ ilẹ sẹẹlì rí. a gbogbo ẹ̀ láàfin yín kódà akọdání ọ̀gẹ̀dẹ̀ tó kù gbàndùdùn ńlá gbà ah, ẹ yẹ dúró torí sìn lẹ́mọ̀ náà nàkú yìí sẹ́ẹ̀ mọ̀ pé pàpà dúdú ni àgbààgbà dúdú tẹ́ rí wọn ah, ah. n ò ní tẹ̀gẹ́ mọ fún yín o. bàbá ẹ mà kú ọjà ẹ kú oríire tí yín láti ń àtẹ̀gẹ̀ wọnú mú bàbá ní àwa bá yín àwa bá wa bá wọn. ẹ dákun bàbá òun la ṣe wà wípé kẹ́ tẹ̀lé wa lọ bá wọn kán tiẹ̀ lọ sóko kán wá díẹ̀ fún wa ká tún lè padà lọ sọ́jà. kódà bàbá ṣe fẹ́ gbọ́ àtẹ̀gẹ́ ni o àtọ̀gẹ̀dẹ̀ ni o tá a kó dọ́jà láti ìdájí àti ta gbogbo ẹ̀tọ́ porongodo kò sẹ́kù kan báyìí. a mọ̀ pé oríire ẹ àmọ́ gbogbo yín náà lẹ mọ̀ pé gbogbo àwa àgbẹ̀ pátápátá ọwọ́ òrọ̀ là máa lo oko gbogbo ń tá a kó wá tó jẹ́rìí oko tẹ́yìn tẹ́ ẹ̀ bá wà ara ìbá ti rà àwa náà máa ń sinmi ìdíjọ́ kejì ni tó lẹ́mi sẹ́gun jẹ̀mí èèyàn lọ. bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe bá òun ẹ dákun ẹsẹ̀ ẹ nígbà tó ń nu ilé ń gbà náà bẹ́ẹ̀ bá nílò àwọn dúdú ètò kù nílé òkè kù yá. ẹ èmi ní ní àgbàlá pàpàǹdùdú àgbààgbà ní làwọn ilé òfun ẹ já pin ẹ já pin mọ́ra wa lọ́wọ́. bàbá àwa la kọ́kọ́ dé o ẹ mọ̀ tí ẹ bá wa pin pẹ̀lẹ́ nìkan kan. o ti ẹsẹ̀ pin. àbí afẹ́rẹ́ tó lọ sí àyè. ìwọ̀nba dúdú ti ń bẹ lọ́dọ̀ tèmi. ó ti dọ̀wọ́ ẹ dúró ẹn tí ọba kọgẹrẹ tó wà lágbára mi o ẹn tó bá rówó kó fẹmi báyìí. káàmì ọ̀rọ̀ kan sì wà tó ń gbé mi tí mo fẹ́ sọ àmọ́ èwo ní jàmọ̀ ọ̀rọ̀ yìí tóbi káfọ̀bẹ̀ bu ẹnu láàfin sọ ọ̀rọ̀ òsì nílé làwọn bàbá wa wí wọn bá àgbà tí mo fi ráàyè jókòó tí ọ obìnrin tó bá fẹ́ béèrè lọ. bá mi ó wù èmi náà kémi náà mọ tẹkùn. <laughs> ẹ ń bá sì gbọ́ tó ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ gidi kan lẹ́rù mo fẹ́ sọ àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ gidi ló béèrè bẹ́ẹ̀ ni torí ẹni béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ di ẹ̀ gbọ́ àìdàgbà sí nǹkan tá a bá mọ̀ nílẹ̀ Yorùbá obìnrin gbẹ́gun èèwọ̀ obìnrin ò tẹ̀kú ọkùnrin ni máa ó ti eléko obìnrin ò gbọ́dọ̀ gbé ọkùnrin ni máa gbẹ́gun. ọ̀gbọ́n jẹ́ pé ló lè bégún ṣeré o ló lè bégún ṣeré àfẹ́ ní abilọ́jẹ́ àfọmọ abilọjẹ ló lè bẹgùn ṣeré torí pé ọjọ́ melegun ni ọ̀gbẹ̀rì gan ọ mọ̀ pé ìwọ ìran obìnrin kan ò gbọ́dọ̀ tẹ̀kú obìnrin lè joyè joyè joyè eégún kọ́ bá dórí ìyàmọ̀dẹ àbí kó di ìyá gan bí wọ́n ṣe jọmọ mi tèmi jó lórí alágbàá yìí hmm. tó o bá bẹ̀rẹ̀ oyè jíjẹnu ọlọ́jẹ̀ ó ṣeé ṣe kó o gbàbẹ̀ kó o dìyà gan àmọ́ pọ́ wàá tẹ̀kú eléèkó gan ọkùnrin ní tẹ̀kú ẹ̀ ìran obìnrin kan ò gbọ́dọ̀ wẹ̀kú nílẹ̀ Yorùbá ó ti gbọ́ bí yóò ṣe jẹ́nu. bá mi tábí wá róbìnrin tó ságídí tó tẹ̀kú kí ni ó ṣẹlẹ̀. obìnrin ó ságídí tẹ̀kú obìnrin tó bá dánrú ẹ̀ wò igi ọ̀dà lóko yọ paralé àjà ó jè yóò pèrò ọ̀nà ọ̀gbọ́ yóò rìlé báyìí lọ́ọ̀kan kò ní délé yóò rọ̀ náà kò ní dọ́nà yóò sì gboko òròkò yóò bá bẹ̀ bọ́ sóko òròkò tó wó má dán wò má dán wò má dán wò lọ́ọ̀rẹ́ káṣọ ẹ̀kọ́ lọ́ọ̀rẹ́ pọ̀ ìbéèrè ẹ̀ pọ̀. ọ̀jẹ̀bùnmi èmi mo pè ọ́ pé mo fẹ́ rí ọ inú mi sùn dùpọ̀ jẹ́ mi ọ̀rọ̀ kan ní ń gbé mi lọ́kàn tí mo sì bọ́ ọ sọ ọ̀rọ̀ nílé ọ̀rọ̀ níta ibi tó bá ti bá ni la ti mọ̀ ń sọ sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ ọ̀rọ̀ tó ń gbé mi lọ́kàn bí ìbàdẹ́ sọ síta inú mi ò ní fúyẹ́. sọjẹ́ ń gbọ́. tí kò sí tó wá ń wò mí tí kàtẹ́. mo ní ọ̀sán tẹnu ẹ. ọ̀dà ò sẹ́yìn ọ̀jẹ̀ bù mí sórí bó ṣe ń wò mí ọjọ́ ti lọ lórí mi àwọn ìyá mi sì ti pè mí wọ́n ní kí n lọ móbìn wá tí n fi ṣaya mo wá wo gbogbo inú abúlé wa yìí gbogbo àwọn omidan tó wà ń lù wa kò sí kankan tó wù mí hmm. ọ̀jẹ̀bùnmi oh. sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ yìí ọ̀rọ̀ títọ́ ni o kì í sọ̀rọ̀ eré mi ò sì wá láti wá bọ̀ lọ́kàn jẹ́ kò sí láti wá dùn ọ́ nínú oh. ọ̀jẹ̀bùnmi mo fẹ́ kí o di ìyàwó mi kó máa rí ẹmọ́ mi kó sì máa jórúkọ mi kó máa pamọ́ lẹ́ẹ̀dẹ̀ mi bó ṣe wù mí ní mo nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni sọ́hún akédèdìrín akédanidání pápá lájìlájì wọ̀wọ̀ irú ẹ̀ náà ń wí ni. ẹ gbà mí rádaràdà àbí nǹkan mi eléyìí tó dàbí ìgòròkó ìná ìwọ abaláàrú ẹ àyàmọ̀ wọ̀ ọ́ tí ìbá ṣe bàbá mi tó ní mọ́bìnú mọ́ ìwọ ìsọ lórí bíi àdó ni tí mo gbé ọkọ rò lọ́jọ́ eégún bá mi. ọ̀jẹ̀ bù mí bó o bá sọ mí dàdó inú mi ó. bọ́ọ̀lù burúkú sàn ọyá wẹ̀rẹ̀ ni ṣé orí ẹ̀ ò burú àwọn ọlọ́bí ọ ìjọ ọba tún dá mi lọ́nà ìsọ dẹ̀rẹ̀ tó ọmọ jẹ kí ni tí n bá ti ń fọkàn ọmọ gbà báyìí ni ìjọ ọba pàdé rẹ ọtọ ni ọ̀fojú sunkún rẹ ni dáradára àbí nǹkan mi olóṣì orí bó ṣe bó ṣe rí. ọ̀jẹ̀ bù mí ọ̀jẹ̀ bù mí ọ̀jẹ̀ bù mí ọ̀jẹ̀ bù mí tí ń bá fún un. ó dàbọ̀ ó dùn ẹlẹ́tẹ̀. ẹ̀jú wa ni ti yín. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwọ̀. bàbá wí fún ọ̀rẹ́ kò gbọ́ bàbá sì wí fún ọ̀rẹ́ ẹni ó yẹ kó gbà ní. máa wọ ẹnu ilé yìí ó wá wẹ́sẹ̀ rẹ méjì sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ à ń wọ̀ bọ̀ wá kẹ́nu sókè bí ẹni ó domi àdísílẹ̀ ni ó yẹ kí n ra òǹkù ni. ọjà ọjà jẹ ọjà ìròyìn. èwo ń ti yín gan sẹ́yìn ò mọ̀ pé kò jẹ́ ń gbádùn lóbìnrin mọ̀ ń gbà fún. bó ṣe lọ yẹn ó sì ń padà bọ̀ àfọ̀ọ̀gbà irú wọn kì kàbámọ̀ bẹ̀nu wọn mo ní ọmọ tu ọlọ́ọ̀tu sọ́ọ̀tìrì. ẹ wò bó bá wù yẹn bá mi lé. ọ̀jẹ̀bùnmi ọ̀jẹ̀bùnmi wọ́n ní gé èyí ò dáa ayọ̀ ọ̀nà tọ̀hún ò dáa ayọ̀ ọ̀nà ojú ọ̀gán wa ni tá à ń ṣe òtò jìnnà abikílẹ̀ ni mo wí. kò yé mi o ọ̀rẹ́ mi ah, wa sórí gbogbo ilé tó ń ṣe èyí tó ń fọkùnrin ṣàkó kò tẹ́ mi lọ́rùn o èmi ò sáà fẹ́ rárá rárá wa sọ̀rọ̀ pé ọmọdé ni wa ni àmọ́ ń sọmọdé mọ́ àgbàlá mọ́ ń dà lọ yìí wọ́n sì pé ilé alẹ́ obìnrin kè é pẹ́ sù o. orí tó kẹ́ ẹ́ àmọ́ ẹ̀ náà bá lómi ní ọ̀sẹ̀ jàjì náà èmi ò ní irọ́ ni o ẹ tiẹ̀ wá ní ìmọ̀ràn tó dáa tẹ́ ẹ gbà mí sọkọ níwà nǹkan nú ọ̀rọ̀ mi ni. ẹyin kí ló wá kàn nú ọ̀rọ̀ rẹ nítòkàn náà lábí ọ̀hún. ní kínni tẹ́yìn ọba tiẹ̀ jẹ́ wúrà yóò jẹ́ ètò jìnnà tẹ́yìn ọba jọpọ̀ lọ a sì ìtọ́ kò ní jẹ́ ìtọ́rí náà gbẹ̀nàgbẹ̀nà nàgànàná tó dàbí okùn bàǹtẹ̀ tí ò ní gbá tí ò láwo tí í ṣe tí ọmọ ọlọ́kọ̀ òroko kò ní í lọ ọlọ́dẹ òrodò kò ní í lọ bí kò ní í bóde. ó rí gbogbo nǹkan ẹ ti mú wá nù ó lè jẹ́ pé tẹ́yìn méjèèjì gidi bá wà rẹ̀. ẹ kú mi. ṣèbọn ní ò tí ì láfi ọ̀nà. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ni. yóò gbọ́dọ̀ mú kó o fẹ́. nǹkan ọ̀rẹ́ mi mi mú ẹ kó mọ́ láàánì bàtọ̀ ọ̀rẹ́ tèmi mi mọ̀ kẹsẹ̀ ẹ̀ bọ̀. wo mm. mm. mm. orí tó kẹ́ bó bá ti pé òun ò ṣe yáyan dá rẹ. ẹni tí ọba wùwọ ìwọ mú un. kí n tèmi kí n tèmi tèmi ó ṣe á mu nígbà tí pé ọ̀sẹ̀ ẹ wo ẹ jẹ́ ajá mi lórí rẹ̀. ẹ jẹ́ jẹ́ wọ́ àbùkàn dá sọ̀rọ̀ yín àdìrẹ tó bá ti rà fún yín ń kọ̀rọ̀ ni ẹ wí iye bá ti gbà lọ́wọ́ rẹ̀ ni ẹ kó bọ́ ọ̀tà. àwa àbẹ̀tẹ̀lẹ̀ ẹ tiẹ̀ la mọ̀ ń sọ fún ọ tiẹ̀ la mọ̀ ń sọ fún ẹ tó ń yọrin fọ́nrán tó ń yọrin fọ́nrán yìí wo já já mi lórí rẹ̀. rẹ̀ já mi rẹ̀ bó wàá ní títí elégúndé. kí n bàbá rẹ sọ náà. ṣé pẹ́ lámọ̀ràn tó dáa lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ń bẹ́nu ọkùnrin ẹ wá ń ṣe ìtọ́wé tó wù yín lẹ́sẹ̀ kátàkátà rátirátí ẹ̀ ń sọ̀rọ̀ àbàtì àlẹ́nu látàárọ̀. báà mi ní obìnrin gbé eégún o. kí a ló dé o. bí wọ́n ṣe wí fún mi nù ú o wọ́n lóbìnrin tó bá gbé eégún irú wọn máa ń yàgàn dálẹ́ mi o. ọlọ́run ní járí ṣẹ̀dáwò ní jẹ́ àyàgàn àgàn bíi ibò. wọ́n lóbìnrin tó bá gbé eégún ọkọ máa kú mọ́ lórí ni. Ah! ọgbẹ̀nu tán o. èyí ń lé pọ̀ ó lè ra. bọ́ bá ń bá rí rẹ̀ mọ́ pọ́. wọ́n nílẹ̀ yorùbá obìnrin tó bá gbé eégún máa ń sán kú ni. àní fojú sunkún ara wa àní fojú sunkún ọlọ́run ìjẹ́ rí táfíà eh! ah, ah. elédùn àwọn ìjẹ́ àníjọ fojú sunkún ara wa ni. àwo yà á já mi lórí rẹ̀ já wọ́n gbé wọ́n gbé wọ́n gbé. Ah, wo kò yìn kò sí wàhálà wo sórí bá tí mo ń jó tẹ̀lé ọ gan bọ́ ẹ bá sọdún eégún bàbá rẹ gan ó ti àlọ́rùn inú gan ló dáa jù ọ̀rẹ́ ọ̀jẹ̀ ah. ọ̀rẹ́ ọ̀jẹ̀dù ọ̀rẹ́ ọ̀jẹ̀bùnmi ọ̀rẹ́ inú gan ti dáa. ó tẹ́ wa lọ́rùn ó tẹ́ èmi ó tẹ́ lọ́rùn ó tẹ́ wa lọ́rùn. bó o ìyá aláṣọ àdìrẹ tí mo ní kọ lọ wọn orí tó kẹ. Ah, nìkan ni mo tó lẹ́ra ẹ̀ ní rẹ́kẹ̀rẹ̀kẹ̀ àsọta lògùn àdìrẹ ó ti mú gbogbo rẹ̀ báyìí tí a máa kọ mọ̀nàmọ̀nà mọ̀nàmọ̀nà ni. bó o ní iye oníyùn tí mo ní kọ́ ọ lọ ọbẹ̀ bó o ní kele tí mo ní ọba mi ṣe. Ah. Ah. iyùn iyùn gidi báyìí ni wọ́n kọ́ wa báyìí. Ah, tó pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi ni <laughs> ọ̀rẹ́ mi ọdún ilé gbọ́dọ̀ ọdún kọ́ yàtọ̀ sí ìta tó ọdún lọ́mọ <laughs> ọdún. ẹ wá ìyá wa o. ní ọkọ mi kò sí o. ara ìyá mi. ọkọ mi ṣé òun ọkọ mi. níbo lẹ wá ń lọ tó rọjò ti lọ o. bẹ́ẹ̀ la mọ̀ ọ́ bí ni o. àwọn ọmọ kan ló ń jẹ látàárọ̀ yìí àṣírí mo ṣe ní wẹ́yìn rẹ̀. ìṣòwò apẹ́ bá wọn ẹ sáà mọ̀ pẹ́ mm. ṣe rí i pé ọjọ́ ti lọ oòrùn mm. ti wọ̀ gbogbo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ dúdú nìsín ẹ mọ lára yín sí ìlera yín ṣe rí o mm. ẹ lọ pa kẹbọ̀ pa ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ ìyá mi o ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ o ẹ ti àwọn. ìyá mi nínú ọkọ ẹ kí ẹ ẹ ṣe ń lo bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ láàbí ni ibi mọ̀rọ̀mọ kan ló ń jẹ látàárọ̀. oúnjẹ. ó sì kọ̀kọ̀ dé ohun ní wẹ́yìn ẹ̀ wo yóò ní ọjọ́ ti rọ tọmọ ọkọ lẹ̀ ń wò yìí. ẹ bá ti ránṣẹ́ pè mí kí n bá yín ṣe nǹkan ìfẹ́ ṣe ká tó ṣẹ́jú pẹ́ ní ìsìn gbogbo ìwọ́n dùn. ebi ń panú mi ni ọkọ mi. ìyá mi ẹjọ ẹ mọbìnrin mú yín padà lé tí má ti mú yín padà lé yíyan ọ̀sáré bá yín rà ẹ bá ti fẹ́ ra nǹkan ẹ ránṣẹ́ pè mí ọ̀sọ́kà ní ọkọ mi. ẹ bá ti fẹ́ ṣe nǹkan ẹ dákun kí la rí nílé ọ̀jẹ̀bùnmi tá a sọ fún un. bá a ṣe dọ́dọ̀ rẹ̀ lánàá mm, kò sí tí ò fi wá wé bí ṣe ń fi wá wégi ní fi wá wọ́pẹ́. a ah, ah. ah, ní kíni kì í mọ̀ ṣe kéékèé ó bú adé bíi wípé ó bú adé bíi wípé nígbà òyà báyìí gbẹ̀ngbà tó fi wá gbogbo nǹkan tán ó tún wá wò sùsùsùn onímọ̀ ló ń túnṣe lè bú wa o ó wá bú wa látàárọ̀ títí títí títí tílẹ̀ fi sùn gbọ̀n nkìlá gbé kìlá jù ndésù pé o ọ̀jẹ̀bù mi o sọ̀wọ́ ní lọ́kọ ni o bálà ní bá wá ó ní rárá bádìgún kọnu sí ọ ó lò lè fẹ́ ó lò kúrú jù ó lò ga jù ó lò dúdú jù èwo ló wá fẹ́ ń ta sọnù. Ah, ó jẹ́ ah, ah, lọ́ọ́ yọ̀ ohun tí ó fẹ́ fún ni ẹ̀rù fẹ́ kìnìkan ẹ̀bù ẹ̀dá ẹ̀dá ìnìkan ẹ̀bù ẹ̀fẹ́. bébí gbogbo alamọ̀dílé tó ti wá ìdílé eléégún ni wọ́n ti wá wọ́n èèyàn fún wọn bẹ́ẹ̀ ó sì lákòókò pàtó tó lè sọ pé òun ò yọkan hmm. kò kàn lè máa yọkan káàkiri bí àwọn kan. Hmm. ní kíni ní kíni kìí ṣe pé torí pé ó jẹ́ pé kíní kankan èmi máa ti ń sọ̀jẹ̀bùn mi èmi máa ti ń ṣe. kí a ní í ṣe sẹ́rí ti ń sọ̀jẹ̀bùn mi ni wípé bó ti wà ìdílé ológun tó ti wá a máa rúgbó lójú eh tí wọ́n rí bàbá rẹ̀ bàbá rẹ̀ ní oògùn oògùn ni wọ́n máa ń gun ìgbà mi báyìí ó lè rí mi báyìí bí kò kí mi mọ́lẹ́ lọ́kàn mi kàn. òyìnbó káde o. láìsè bọ̀lá. kò yé ni. dákun kí là ń gbé kí lọ ń jù náà ọ̀rọ̀ ọlọ́kọ là ń sọ ìwó lolóògùn dé torí ọ̀dọ́ èmi o ìyìn sọ pé n tó ṣe dáa o ìyìn sì tún sọ pé n tó ṣe ò dáa o torí mi èé ṣe arítẹnimọ̀ wí afàpá ìdìbò tiẹ̀ bí àwọn kan ẹ eh, bíbí gbogbo ara wọn lóyìn ọ̀tọ̀ jẹ́ èmi. èmi ni kègbọ́kègbà bọ́ọ̀ bá ń jà báyìí kò sẹ́ni tí ó mu ọtí tí wọ́n tún wọ́n tún àwọn ọ̀rẹ́ wọ́n tún kọ́ eh. ọmọ tiẹ̀ la mọ̀ pé kan ṣẹlẹ̀ dẹ̀ papọ̀. Eh, mọ̀ pé irú ọ ṣe bẹ́ẹ̀ àmọ́ kò sí yẹn tí ó mọ̀ pọ̀ lágídí agídí rẹ̀ náà pọ̀. ee eh, kò sí ì èmi lọ o mi ò lè jẹ́ kí kọ́ lọ́wọ́ àwọn òun bẹ́ẹ̀ ìnájú sọ bẹ́ẹ̀ fún mi. ẹlẹ́nu pẹ̀tẹ̀rẹ̀. alákòjá ló dé. èjì wù mí ẹwà já mi lẹ̀. àwọn lè jẹ́ ọ lẹ̀. èmi ò lè jẹ́ ọmọ sọ̀rọ̀ tèmi náà lẹ́yìn kó máa sọ pé ẹ̀ nígbà máa yọ sí ọ yìí máa wọ̀ ọ́ ìnájú sọ bẹ́ẹ̀ fún mi. ọmọ ṣe dáadáa sí mi. èjì wù mí dúró dé mi sórí ó ní nǹkan tí mo fẹ́ bọ̀ sọ. wà á la fẹ́ sọ lórí ti ọ̀jọ̀gbọ́n mi. adéyẹmí ọmọ ọba. kábíyèsí. ọ̀dẹ́yìn ẹ̀kú ní bàbá àgbàlagbà òyìnbí yìí mi ò lè yí mi rin ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ òsì ń lọ ọ̀dájú ẹ̀mí rẹ̀ ó gùn bó ṣe rí mi ó rí mi pẹ́ o ìjókè ò ní ṣòfò láéláé bí n bá ti ń lọ sọ́dọ̀ bàbá mi ìwọ lọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣe mọ́ parọ́ fún ọ wọ́n ṣe kan tí ń dùn mí àti olórí àgbà ah. wọ́n nígbà tó bá yẹ kéèyàn lọ́kọ́ ní lọ́kọ́ ìgbà tó bá yẹ kẹ́dẹ̀ ọ́ ládàá lọ yẹ ọ́ mo fẹ́ kọ́ ọmọ nǹkan kan o etí kan ṣoṣo ọ̀yẹ́ rí o bàtà kan ṣoṣo ò sì yẹsẹ̀ ọ̀yẹ́ kọjá pé wọn nìkan ni wọ́n mọ̀ rí pẹ̀lú mi pẹ̀lú bí rẹ wá dé báyìí ọ̀yẹ́ àti ìyá rí olórí àgbà ká ti mọ jó awù bá fi ọdún

ọ̀sẹ̀ tí ń bẹ lára rẹ̀ yìí ẹnikẹ́ni tó bá ṣàṣì ọ ilé ọ̀la ni yóò gbóǹtì mí ni bí ìgbà tó ti mọ̀ pé ilé ọlá lọ ń bọ̀ ilé adé lọ ń bọ̀ ẹnikẹ́ni forí sọ ẹ̀ ń bá jẹ́ orí adé bí èèyàn bá forí sọ orí adé orí ọ̀hún ọ̀fọ̀yọ̀ ya ni ìwọ lọ́kàn tí ń bá ti kó ń bẹ ọ tẹ́ mi lọ́rùn inú mi sì dùn sí àmọ́ jẹ́ rí fún rẹ̀ n tó wù mí nù ó sì wù yá rẹ̀ náà bẹ́ẹ̀ tí mo pè ọ́ sínú o. bàbá mi tó tó ṣe bí òwe o ẹ̀yin àgbà náà lẹ pé wàdùwàdù ṣeré dà lẹ́ẹ̀kan. ó bá jáde lórí ìpọ́n lè tọ́ àti wípé bójú bá farabalẹ̀ yóò rí mú. ṣé bí mo ṣe wá tó ètí mo jáde ńlẹ ọ̀la tí mo tún lọ́jọ́ lórí sọ wá yẹ kí n rè mọ mọ àwọn ẹni tí ò tọ́ láyà ọba. Ah, bàbá mi ẹ ṣe sùúrù o nígbà tásìkò bá tó èmi náà ṣe ohun tó yẹ kí n ṣe ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ sùúrù àmọ́ di sùúrùsùúrù àti pé o ti fẹ́ máa di èébú fún mi láàrin ìlú pé kábíyèsí nù ẹ wo ọmọ rẹ̀ ẹ wo bó ṣe rí gọ̀lọ̀tọ̀ gọlọ́tọ̀ ṣé kò yẹ ká ti lọ bá wọn ṣègbéyàwó àti pé ọmọ pé ìdùnnú abiyamọ ni pé kí ọmọ ọmọ jẹ́ kan lọ́wọ́ ẹni ìwọ ti jẹ́ kan lọ́wọ́ ẹ̀ tọ́ ọ bá bẹ̀rẹ̀ sí bímọ ní ìsìn àkọ́kọ́ tó bí ìbejì ìkejì tó bí ìkejì ìkẹta kó bí ìbẹ́ta ìgbà náà ni wọ́n dùn ara wọ́n yà inú olórí inú odò yọ ọmọ ọrọ̀ ọmọ tí ọmọ kólùpọ̀ bọ́ wàá má jẹ ntọ́ jẹ o kò síbi tó ọ̀nà wọ́n sínú ìlú tí wọ́n sọ pé ara àbò ni ó ilé ọ̀la ti ń bẹ́ nù ìlú ìnáwó sìn tó bá wù ọ́ bíbẹ̀ ẹ̀kọ́ tó bá pàpẹ́ jù ọgbọ́ adéyẹmí wọn fa obìnrin fún ọ. Ah, bàbá mi tó bá wá da tí wọn wù mí ńkọ́. kò ṣe ní wù ọ tó bá wù mí gbọ́dọ̀ wù ọ ni èmi bàbá rẹ ọmọbìnrin tó yẹ ọ. Ah, bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ o. èyí ṣe bẹ́ẹ̀ ah, èyí ṣe bẹ́ẹ̀ èyí ṣe bẹ́ẹ̀ èmi náà mọ àwọn ọmọ ọlọ́lá tí mo lè fà fún ọ. nínú ọmọ bàálù mo sì mọ àwọn ọba tó wà ní gbogbo àmọ́ náà wà tí mo lè sọ pé ẹ fún mi lọ́mọ tó dáa tó ṣe tó rẹwà tó ṣe rí pẹ̀lú ọmọ ọba á sì ṣègbéyàwó ọ̀hún ayé ọgbọ́n ọ̀hún ọmọ mọ̀jọ́ pẹ́ o mo fún ọ láǹfààní òṣùpá mẹ́ta péré àárín òṣùpá mẹ́ta òun bó ṣe ń wọ àlèmí náà mọ̀ wá o tóṣù mẹ́ta mẹ́ta bá ti ń wọ̀ báyìí ní sọ pé ó yá àwọn tí ẹ dà ó kò dà lẹ́bàá tí ń rí èmi náà kú tèmi lẹ̀ á wà dàpọ̀ ọ wà mí tó bá wù ọ̀bẹ. bàbá mi ọbẹ̀ gbóná fẹ́ sùúrù o. fọbẹ̀ gbóná lẹ̀ tọ́bẹ̀ bá gbóná á sínú atẹ́gùn ní atẹ́gùn ọ̀fẹ́ sí yóò tutù kò sì ní ju ọlẹ́nu lágbára wa ìṣẹ̀dá àwọn bàbá mi ò ní jọ́ bẹ́ẹ̀ gbóná ojú ọlẹ́nu kódà tó bá gbóná yóò tutù lẹ́nu rẹ ni tí mo fẹ́ nu adéyẹmí mọ́jà mi yàn ọmọ ẹ̀kọ́ tó fi ọmọ ẹ̀kọ́ tó fi ọmọ òbòrò ọ̀kín ọmọ ọ̀kín ìsàwọ̀ ọmọ ọmọ ọba sọ̀sọ́ gbẹ̀yẹ̀wẹ̀ ya ọmọ ọmọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ bí èèyàn bá lẹ́wà èèyàn mọ́ ọ́n fìwà kún ni ọkọ rí ò sí lè rí kó mọ̀ wí bó ṣe rò pé mo lè bọ́ sọ kó tó wáá fi ẹjọ́ rẹ̀ sùn mí ó ní òun o ìyàwó òun kèé gbọ́rọ̀ sí i lẹ́nu bó bá yẹ kó ṣe ń jẹ fóun báyìí yóò takú ni àjàjà tó bá wá ṣe oúnjẹ ọ̀hún bíi kéèyàn kàn fi ike oúnjẹ gbọ́kọ lẹ́nu lè ó ṣe mọ́ gbóúnjẹ fóun bóun bá tún wá ní eré lọ́kọ láyàyá wọ́n ní ṣe lọ́ọ́ tún kọjú sógiri tó ní ọ̀sáyè. kí ló dé èmi ló le tó bá òun. ìyá sẹ́ẹ̀rì hmm. èmi èrè àgbàlagbà àfi bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi èsì fẹ́ tọ́jú èèyàn mọ́lẹ̀ àmọ́ eré ìtọkọ mi gbẹnu rẹ̀ sọ fún tẹ́yìn náà wà ránṣẹ́ pè mí láì ṣe pé ẹ̀yin ni wọ́n gbé mi lé lọ́wọ́ ńgbà tẹ́mi relé tẹ́yìn wá ń pè hẹ́n o ọkọ̀ tèmi pé èmi ń ẹ jẹ́ ń sọ fún yín nínú ìlú gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yín èmi nìkan mo máa ń pẹ́ kò rí bẹ́ẹ̀ wọ́n pàjẹ́ nìyí. lónìí lónìí náà ẹ sì sọ́nà tó tọ́ mo sì ráàrí dájú mo ráàrí gbámú àmọ́ ṣá béèyàn bá nírú mi tí ọba tún wá nírú mi ó yẹ kọ́ ọmọ bí ó ṣe mọ mójútó rù mi ṣe é ti gbọ́ bí mo ṣe ń sọ èmi ìrà àgbàlagbà àfin ṣùgbọ́n ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ o ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ torí àjẹ ayé kan ò lè gbójú títí kọ́pọ̀ ọmọ àjẹ ọ̀run jẹ ọmọ àjẹ ọ̀run ni mí. ẹ̀yin lèmi ò o bá wá kù tẹ́ ìkun ẹ ṣeun yá wá o ẹ ṣe o. ẹ bá ń káwọn tó kù tẹ ẹ jọ ń pè mí lájẹ́ o ẹ ṣeun. irọ́ ni o. irọ́ ni kéènì ìbádọ̀ wọn mo ti ń bọ̀ ní àfi bí ẹni pé ńgbà wọn bí èmi o wọn gbé mi lé ọ lọ́ọ́ ni wọn bá àwọn àwọn o ọkọ tèmi wàá fi tèmi sọ wọn pé èmi è dáná. bẹ́ẹ̀ mi bá tó dáná tán èmi máa fi oúnjẹ gún òun lẹ́nu ni o bẹ́ẹ̀ bá fọ oúnjẹ gún òun lẹ́nu tán o èmi fi ooru o èmi èmi o èmi forú dùn òun mo bá pẹ́ mọ̀mọ́ sọ́tọ̀ àbòkù kí n tí tán fi ń dá sí fi oorun dun ọkọ tèmi náà wá pé kinní kan kinní kan mo ní kí lẹ́ ṣe kí ṣe ọmọ ajá yẹ kò sì lè bójú títí máa jí ọ̀run jẹ tọ́lọ́ mi mo fún ọ pàjẹ́ ni wọn ò kò jẹ́ rọra kò jẹ́ rọra mm. ṣé wò mọ̀ pé wọ́n tójú ń ka mẹ́sàn-án kà ní. kẹ́ni mo tójú ń ka mẹ́sàn-án mo kà dáadáa kò sí tí wọ́n ti fún mi ọmọ àjí ọ̀run ni mí. ṣáà rọra rọra tó mọ̀ pé yín lóhùn tó bá jábọ́ kèsè kó o. èmi ò ní sọ fún ojú bá ń lọ o lọ sùúrù sí o. wo táyọ̀ bá sákọ̀ wọn lójú ẹ̀rọ ní báwọn bí mo ṣe sọ ni ó kó ọláyà jẹ ni. wo ṣáàjà fi sùúrù ṣe ọ̀rọ̀ àwọn ìyá ń mm. burú o ah, ọ̀rọ̀ àwọn ìyá yẹn burú burú o. ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn ni ọ́ èè sọ̀rọ̀ ẹ̀rẹ́ Ah, ah, ó sì jẹ́ pé ògbómi tí n bá ti ń jẹ́ síbẹ̀ ló máa ń fẹ́ jẹ́ sí. ìwọ ọ̀ka èèyàn. wá ṣe sùúrù orí tó kẹ́. sùúrù kí ni kí ni. ẹgbà ń bẹ. sùúrù kí ni ẹni kí n nífẹ̀ẹ́ lẹ́yìn eléyìí èsì èèyàn gidi lẹ́yìn tó jẹ́ pé ògbómi tí mo mú lọ́bẹ̀ ó ti lọ bà mí jẹ́ bẹ̀ ilé padà bẹ́ẹ̀ mọ̀ ní ìsìn. orí tó kẹ́ ìlọ lẹ́yìn. ìwọ ìwọ ìwọ sì tó ń parọ́. ọjọ́ mo ti ń bọ́ sọ̀rọ̀ ẹ̀ ń dọ́. ìtòkẹ́ àmọ́ àti bá yín sọ̀rọ̀ aṣáà ti pẹ̀tù sẹ́yìn méjèèjì inú. lọ́nà pàṣù sí kọ́lẹ́tánù mi kẹ̀yàn ni aṣọ ni tó bá wà ní bàbá rẹ ní oògùn èmi kò fi yí ọ̀pọ̀ oògùn ní mi. àwọn ọlọ́lẹ̀ ilẹ̀ mọ̀ pé ń dọ́. oògùn ní méjì ọmọ níkìnnà níkìnnà nílé ìlànà olójú ọ̀rọ̀ ní kíni kúlẹ̀ ipò tuntun ó ti ọ̀ nípò pè sí ọ̀nà. bá mi mo láàlá kan o bẹ́ẹ̀ ni bá mi lẹ́rù gidigidi. mo lálàá pé orí tó kẹ́ pa mí ló tó kẹ́. bẹ́ẹ̀ ni bá mi. kí lẹ bá bọ̀. wọ́n ṣàjọ ń jà lójú náà. sí ọ ẹ má bínú kí lọ jẹ̀sùn. ẹkún àtọlẹ ní bá mi. n tó jẹ́ máa bẹ́ẹ̀ ni pé ní téèyàn bá jẹ lájẹsùn á máa dààmú èèyàn bí wọ́n bá sùn bíi kéèyàn jẹ sọkú dalẹ̀ àbí kéèyàn jẹ yín èwú kíkún ọ̀wá gàgàkì ọmọ yìí kì í a máa mú yàn lálàá tí ó èèyàn bá sì lálàá tó bá ní òun kú lójú ràn ìyẹn ò túmọ̀ sí pé kó kú lójú ayé ológun nìkan làlá nítumọ̀ sí ẹ̀mí rẹ̀ ogun kankan ò ní sí o ò dúlẹ̀ gbọ́kọ̀ èèyàn ṣe bóyá mo fẹ́ bí nǹkan pamọ́ nìkan wà náwó sọmọ mi alágọ̀ ọgbọ́ já mi ẹ ṣe o bá mi. ìbọn bá sí àlálà kan tí ò yọ lọ́ọ̀rẹ́ rọ̀dà sáàtàn àbí kọ́ wá bí ògiri ilé bá ti lanu báyìí kó rọ̀ síbẹ̀ ọgbọ́n kò ní sí ọ. ewé yìí mélòó ni mo ní ọkà bẹ́ẹ̀ náà. mẹ́rìndínlógún ẹni ẹ̀ka bá mi. ìyá mi ẹ̀rù ń bà mí látàrí àlá tí mo lá ọkàn mi ò balẹ̀ mo sì sọ fún bàá mi wọ́n lálàágọ̀ àlágọ̀ àlá ò sì gan hmm. mi. ó yá mi. àlá ò gọ̀ àwọn tí nǹkan ò yé náà mọ̀ ń sọ pàlágọ̀ àbí tí a fẹ́ kẹ́rù ó bẹ́ẹ̀ tó lálàá mọ́ mọ́ ń sọ pàlágọ̀ ó rí. àlá tá à ń wò ó ó dàbí ìṣípayá nǹkan tó fẹ́ẹ́ ṣẹlẹ̀ sí èèyàn àbí nǹkan tí ń bọ̀ lọ́jọ́ iwájú àbí nǹkan tọ́lọ́run ti báyàn ré kọjá ìní àlá téèyàn mọ́ làwọn ọ̀wá rí i lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ tó lọ lálàá sí un lóòótọ́ kò sí nǹkan kan tẹ́nì kankan lè fi ọ ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ìfura lóògùn àgbà. ìfura lóògùn àgbà. ó rí béèyàn bá lọ́rọ̀ tó kó sùn ọ́n ìpèrè ẹ̀ nìkan ni kó o sọ fọ́rẹ̀ẹ́ rẹ hmm. jẹ́ kí ìyókù ọmọ mi nínú ọkàn rẹ torí ọ̀rẹ́ tó ń wò ó ọ̀rẹ́ ní mọ́ ṣekú pani bẹ́ẹ̀ àwọn náà náà tún mọ́ lani hmm. ṣé wo mọ̀ pé ọ̀rẹ́ ni ìfẹ́ ká ni hmm. ó dáa ṣé ìwọ náà lè gbàdúrà kọ́rẹ́ rẹ ó ní láárí jù ọ lọ. rárá o. ìdí tí gbogbo àwọn orí èèyàn ṣe mọ́ ń so nílara ọ̀rẹ́ ara wọn nù. ó rí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀kágbọ̀n hmm. afẹ́fẹ́ ní bá a lọ ṣé wo mọ̀ pé ọ̀pọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ àmì tínú nínú wọn. Hmm ṣé o mo ní kí wọ́n bá yín fọṣọ náà ni ṣùgbọ́n bí ọ̀rọ̀ ń ṣe ń wúwo ní ọkàn àyà mi mo ṣe ní kí n bá yín sọ torí bá mi ò kà kún. wọn ò fẹ́ dẹ́rù bọ́ ni. ẹ jẹ́ bá yín fọṣọ. bẹ́ẹ̀ ti ẹ o hmm. hmm. ṣeun o. adéyẹmí ọmọọba ṣé tipò ni ò sí ni àbítàṣẹ àbítàgbára ká tó wá sọ pé owó. àkànní èmi ló dé o. èmi ló dé bíi tìbò ewo la amaran bí ní Ọ̀yọ́ ṣé ìwọ ò mọ̀ pé òun dojú ti wà láàrin ìlú yìí. Ah, ah, dojú ti ibi tìbò ọ̀rọ̀ yá àbí mi. sọ ọmọ pé tọmọdé bá tó lọkọ ni mo ń lọkọ ni adéyẹmí ọmọ ọba ìwọ náà ti tó níyàwó. Eh? <laughs> ṣé torí ọ̀rọ̀ ìyàwó lẹ ṣe wá kẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ wá bá mi. kò tó torí àná. kò tó torí ìwọ gangan láì dáa kan ni ìwọ láì dáa tí ń gbénu ọmọ èèyàn tó fi ń pè yàn láì dáa wọ́n bá sì pọ̀ ọ̀dà níbi mo ràn ọ́ sàjọkẹ́ èsì wo gan-an ló mú bọ̀ ń bẹ̀. lóòótọ́ lọ́rọ̀ mi sàjọkẹ́ mo sì lọ bá a àmọ́ ń gbà mo rí pé ìwọ gan ọ̀ jára mọ́ ló jẹ́ sọ kankan lórí ẹ̀ mọ́. ọ̀rí kí n jára mọ́ bó bá yẹ pọ́rọ̀ ọmọ mú láyà rẹ bọ́ ọ sí gbé sórí kankan báyìí tó gbé sójú ọ ti wá bá mi pé Eh, adéyẹmí o ọ̀rọ̀ àjọ kẹta jọ sọ o níbo la bá dé àmọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ so wàá bójúmu kémi ọmọ ọlá ọmọ ọba bówù kájọ kẹtì rẹ wà tó adé orí ò ní dìrù n ò ní jáde kí n mọ ilé ọmọbìnrin kan káàkiri ó dò ó kódà mo jẹ́ ìfẹ́ kọ̀tàn náà fún ọ àjọkẹ́ pé pẹ́pẹ́sẹ́ o bóun ọba tiẹ̀ gbà fún ọkùnrin kankan náà ló wà yìí ó ní ṣòro kan tí ń pòrúurú lọ́kùnrin àfi bóun bá rí ẹyin iye kan o tóun fi ṣe kíni tóun fi yanjú ẹ̀ òun tó ronú pé àbí kóun gbà fún ní kankan àbí kóun gbà fẹ́ ní kankan náà ló wáyé. lọ́rọ̀ kan owó ní ìṣòro àjọkẹ́. kò jù bẹ́ẹ̀ lọ. nítorí ti rí nù owó ni. owó tó bá ti lóko àbùkù kan ọba ń gbélé ìfún e ọ ló fi yanjú ìṣòro rẹ̀. ṣé o ti múra ẹ lọ látẹ̀lẹ̀ ni. towó towó làwọn á ní. ọ̀rẹ́ wa mà ní. iṣẹ́ ti di ṣíṣe báyìí o ẹ kó wa máa yàbò mi o bó ṣe gbowó ní ìsìn kó máa gbọ́dọ̀ àjọkẹ́ abémi lẹ́pẹ́ lọ bẹ́ẹ̀ torí kì ṣe àjọkẹ́ nìkan ló fẹ́ràn owó tó fi mọ́ mo sún gbogbo obìnrin ló fẹ́ràn owó. olùdó ọ̀rọ̀ rẹ wá so gbọmọgbọmọ rẹ ń pọ̀n lé àwọn mosúmosún èsì ìṣe èèyàn bọ́ bá torí bẹ̀yìn lówó tí ń fọkọ ọmọ fóbìn o bọ́ bá ti ń lọ tààràtààrà ilé àjọkẹ́ ni o ọmọba ọmọba èmi ló dé ọmọba ọmọba ọ̀rọ̀ rẹ o ọmọba ah, ẹgbẹ́ ẹgbẹ́ ọmọba ọ̀rọ̀ rẹ ọmọba ọmọba ah. ọmọba. Ah. kábíyèsí iṣẹ́ tẹ́ ẹ gbé fún mi mo ti ṣe sẹ́yìn o mọ̀ pé àwọn kúlù wọn ọ̀sọ́ lọ́ta èèrà ò ti kọ̀rọ̀kọ̀rọ̀ odò wà adíá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń lọ gbé bànújẹ́ níyàwó ǹjẹ́ kí ni ó bá wa lé bànújẹ́ lọ èso ọ̀dàrà òun ni ó bá wa lé bànújẹ́ lọ èso ọ̀dàrà ẹ kábíyèsí òòrè ládé yẹmí ṣe tó yí lọ́hùn. àwa ṣe é ṣoore tí dibi ebi hàn ní ká ṣoore kí a lè máa rí mi gbà ní kí lọ́wọ́ á ọ̀dà kí wàá wa sọ. ẹ bàbá ọmọdé ní sadéyẹmí sóun ò oore ni gúnugún ṣe lórí. orí ọ̀hún ńlá kàlàmọ̀gbọ́n ṣe tẹ́ yọ gẹ̀gẹ̀ lọ́rùn oore níwọ̀n. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ wá nípa sọ. ẹ Ifá sọ̀rọ̀ ó sì fi ọ̀nà àbáyọlẹ̀ Ifá ní ẹbọ kàǹkà tí kagúnláyà òun lá pèsè o àti pèsè ẹbọ ń wá kọ́ bí òsèǹ tí ó kí ló ni pé èmi kábíyèsí lọ́yẹ̀ lọ́jọ́ sòrò lójú tiẹ̀. kábíyèsí ó bá jẹ́ olórí àgbà ìbásàn omidan tí ò tí ì mọkùnrin rí onígbẹ̀bọ náà. gbogbo náà lè mọ̀ pé adéyẹmí ò ní wájú kò ní lẹ́yìn ngbọ̀lẹ̀ wá fẹ́ ká máa wó omidan tí ò tí ì mọkùnrin rí lọ. ó sọ sí mi sí àbí ta ni mo dá mi lójú pé ọmọ rẹ̀ ti mẹ́nu lé rẹ̀ kò tí ì mọkùnrin rí kátẹ̀wá wípé àfisúná à ń fojú wọ́bẹ̀ kí kí làwọn nǹkan ètùtù tí a kò jọ kó tó dupá rí ọmọbìnrin tó jẹ́ omidan tí ò tí ì mọ ọkùnrin rí. kábíyèsí bá a bá rí tàǹgìrì àwọ̀ wo ohun ìpèsè ìhun ti ẹ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ wá ẹni tí ó gbé ìpèsè náà ká tó wá máa kí ló kù ní ṣíṣe ẹni tí ó gbé ní kókó. mo ti gbọ́ èmi náà ké gbàjarè ni. Eh, wọ́n bá pẹ́ lóòótọ́ ọmọ mi ṣoore ni àwa náà rẹ ni tí ó sànú wa àmọ́ kó tó di pé a rí ọmọbìnrin ọ̀hún kí làwọn ògbà tá a mi tá a ṣètò rẹ̀ lẹ̀. kábíyèsí tọmọbìnrin ló ṣe kókó ẹjẹ àkọ́kọ́ rẹ tí ó gbéná egbon tó rọ máa kékeré tó kù. tó bá rí bẹ́ẹ̀ wọ́n kè sí gbogbo àwọn olóyè ìlú wọ́n kè sí àwọn ọ̀dọ́kùlú àti àwọn tí wọ́n fẹ́ràn kábíyèsí wípé ẹni ọba lọ́mọ tó jẹ́ pé ọjọ́ ọmọbìnrin tí ó sì tí ì mọ ọkùnrin wọn bá ń wá jáde àmọ́ bójú yẹjú kó wọn mọ yẹ o ọmọ yẹn ò gbọ́dọ̀ sàárẹ̀ kọjá bó ṣe yẹ o wọn náà mọ̀ yìí pé tọmọ bá ń sàárẹ̀ báyìí bọ́ọ̀dì òdò bí ìgbẹ́ nílùú rí o ìlú ọba sì dùn ọmọ alágbá ò ní ròde ẹmu inú kábíyèsí ó dùn. ẹ kábíyèsí kò sí yọnu àmọ́ omi gbóná ìpẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéke ẹ̀ta kán kán kán kásì ń tọ́jú kásì. ọ̀rẹ́ ọmọ yìí. ẹ̀gbọ́n mi. olórí ọ̀rẹ́ bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni báyìí. tí ò le. kò le. nípa ọ̀rọ̀ àrẹ̀mọ ni. kí ló dé pẹ̀lú àrẹ̀mọ. wọ́n ti fọ́ láàfin wọ́n lẹ́yìn tó bá bá rẹ̀ mọ́ gbẹ̀bọ̀ nǹkan kan ò ní í ṣe. ọ̀nà rí ó tún là ní. àbórí ẹ wa dàrú lọ́rùn ẹni kọ́ ọ bá rẹ̀ mọ́ gbẹ̀bọ̀ dákun kí lọ́ọ́ bá rájí jẹ náà tó fi ń pè lálákàsí ọ̀ bá yàn gbẹ̀bọ̀ ẹ̀ẹ́ àsánsán pé mo ti sọ fún ọ pé babaláwo wá gbé fásánlẹ̀ láàfin ó ní wọ́n gbẹ́bọ ọ̀fẹ́ gbẹ́bọ wọn bí ọ̀dà tó bẹ́ẹ̀ ìwọ ọmọ tí ń bẹ́ǹdì ẹbọ ọ̀hún tí ẹ ti jẹ́gbẹ̀ lọ́rọ̀ ẹbọ <laughs> ọ̀dájú ọmọ lọ fẹ́ yà bí wọ́n bá gbàgbé mi ò gbàgbé wàhálà mi ò gbọ́dọ̀ gbé lórí rẹ torí jọ́ tí ìyá rẹ ti gbé ọ sọ́lẹ̀ tó sán lọ bí ẹyẹ ni mo ti kó parí báyìí ọwọ́ á dàgbà tán ó tó kí n máa rẹ́rìí ọmọ jẹ ọlọ́run fẹ́ lọ rí gbẹ́bọ wọn ò bí ọdá tó bẹ́ẹ̀ ẹ̀bùn kọ. bá mi ṣebí ojú ní rọ́jú sànú nǹkan kan ò sì ní í ṣe ń bàbá gbẹ́bọ torí ọjọ́ tẹ ẹ rán mi lọ sóko tẹ́ni lọ kóṣù wá àwọn gírígàn kú dá mi lọ́nà àrẹ̀mọ ló sì gbà mí lẹ́ǹjọ́ náà. nígbà náà gan àbórí ẹ̀ dàrú ni nígbà náà gan wọn àbí gbèsè ayé ẹ dákọ lọ rè gbẹbọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún torí pọgbọn ọlẹ wo owó tí mo ní mọ̀ ń yá o. níjọ́kíjọ́ tó ọba tó lanu pàkà tó sọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àrẹ̀mọ gbòòrò gbé ọjọ́ náà gbọ́kàn adáradá yìí àkúmọ̀ mojú di tó bá wù ọkọ gbọ́ tó bá wù ọkọ mọ́ gbọ́ ìwọ kan rán wọn yìí. Ah, irọ́ o ṣé ìṣepọ̀ ọmọ ẹ ti bẹ̀rù ẹ̀mí ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi àmọ́ látòní lọ ọ gbọ́dọ̀ kú òun ilé yìí yàrá rẹ̀ tó wà lórí di oṣù kan tí n bá ilé wọnú ilé tí wọn bá bá wọn dàpọ̀ ẹ̀tàn náà ni òkú ń wòye ọ̀sán ń wòye wọn pètè ìjẹ̀gbẹ̀ kalẹ̀ wọn ní kọ́ ọmọ burúkọ wá torí bọ̀ ìwọ fẹ́ jáde wọn àbí ọ̀dà tó bẹ̀ kí a ní sọmọ yìí. èmi ò nífẹ̀ẹ́ sí kéèyàn máa fi jújú báyìí kán fi máa bù á lójú ìwọ ló gbàlùmọ̀ kọ̀rọ̀ yìí ah, wọ́n ní sàn láàrin ẹdín ní mú ní pẹ́kọ́rọ́. ẹ̀wọ̀n ìlẹ́jàre. ìwọ ah, gbogbo oyún bí wọ́n bá kúkú sọ pé bóyá wọ́n fún wọn fúnra wọn kán kúkú pé àjókòó kí wọ́n sọ fún wa pé o lágbájá àti lágbájá o wọ́n fẹ́ jọ fẹ́ra wọn o síkè náà. Ah, èwo á ni ọ̀hún wà ń dọ́gbọ́n ta ni ògbọ́gbọ́n káfẹ́rẹ́ nu àwọ̀ àti kò wá sẹ́lòmíì tó lè bá ọmọ ọba tó lè bá gbẹ́bọ orí tó ká ọmọ dẹ̀mọ́ o ṣe é pọ̀ o mẹ́bí gbogbo ala mọ̀ pé àrẹ̀mọ tó ń ó ti ṣe ọ̀jẹ̀bùnmi lóore rí ọ̀jẹ̀bùnmi náà ó sì sun oore rẹ̀ padà àwọn àgbà pọ̀ wọ́n ní oore lóore wọ́tọ̀ tí ó ṣe tó yẹ ó ṣe ọwù wọ́n sì ń dánumọ̀ dánumọ̀ dánumọ̀ kí ló dé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. <clears throat> orí tó kẹ orí tó kẹ ọ̀rọ̀ rẹ ò yé èmi mọ́ o <clears throat> dákun ó dà pé o fẹ́ nífẹ̀ẹ́ sí ọmọ ọba adéyẹmí àbí bẹ́ẹ̀ kọ́ torí ojú kejì náà ń lò o kò yé wa o. èmi nífẹ̀ẹ́ sọmọ ọba tẹ́ẹ̀sì mẹ́mí èmi èmi yẹn ṣe gbogbo orú nǹkan báyìí wọ́n làbúrò làjà láàtàn n ò ní mí jẹ láàtàn kí ni wọ́n fi ṣe àmọ́ san láàrin ajé ní mú ní pẹ́kọ́rọ́ ó yẹ wọ́n pe gbogbo wa jókòó báyìí ni o bí wọ́n fẹ́ẹ́ fi ọmọ ọba fọ̀jẹ̀bùn mi o kò sí sí nǹkan kan tí yóò tẹ̀yìn ẹ̀ yọ á sì gba kámú èwe wa ni wọ́n ń dọ́gbọ́n ara ọmọ ọba ò yá o ọ̀jẹ̀bùnmi nìkan ló lè bá gbẹ́ bọ. Hmm, kò burú ẹyin ò wá burú sórí nǹkan ló sọ sẹ́mi lọ́kàn bí a ti ń sọ̀rọ̀ látàárọ̀ hmm, orí tó kẹ́ hmm, bíbí wọ́n pẹ́ tí ò bá ìmọkùnrin yóò bá wọn gbẹ́ bọ àbí yín ò lè ẹbọ kàǹkà tí kagun tó yẹ ká mọ fọlẹ́dà wa ṣàdúrà fún ọ̀jẹ̀bùnmi lọ bá wọn àbí èmi ò lọ bá wọn sìn pé ọ̀rẹ́ mi o kéénu ọkùnrin o yóò bá rẹ̀ gbẹ́ bọ. ẹ mọ̀ tẹ́lẹ̀ bí mo ti wà yìí ní ìmọ̀kùnrin èmi ò ní kí wọ́n pè mí o àmọ́ bí mo ṣe wà yìí ni ìmọ̀kùnrin. orí tọ́kọ̀ ẹ̀ mọ̀kùnrin ẹ̀ mọ̀kùnrin lábẹ́ igi kòkó ọmọkùnrin rọ́lọ́ ń pa. bẹ́sọ̀ ó sojú rẹ̀. Ah! igun gbẹ bọ ní gòrèrè o èṣù ẹ bọra pẹ̀yìn dà ẹ̀gbà ẹ bọra pẹ̀yìn dà ìgúngbẹ́ bọ nígò rere o èṣù ẹ bọ́ra pẹ̀yìn dà ẹ̀gbà ẹ bọ́ra pẹ̀yìn dà ìgúngbẹ́ bọ nígò rere o èṣù ẹ bọ́ra pẹ̀yìn dà ẹ̀gbà ẹ bọ́ra pẹ̀yìn dà ọ̀jẹ̀bùnmi ibi awíládé yìí o ọwọ́ àwúre sí ní tó gbé dání o ìdí igi ń ló gbé sí tó bá ti wá gbé kalẹ̀ ẹ̀bẹ̀. ọwọ́ a máa wúre sí ẹbọ tí ń bẹ lọ́wọ́ rẹ o ọ máa dá akọ adéyẹmí sí ó sì máa sọ pé ìsìnkú ọ̀run kan dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ìjẹ́ ayé ni ọmọ bá wọn jẹ́ kọ́ mọ̀ jẹ́ tọ̀run mọ́ ọ yá wúre sí wúre sí wúre sí. adéyẹmí ọmọ ọba ìjẹ́ ayé ni ọmọ bá wọn jẹ́ o mo bá wọn jẹ́jẹ́ tọ̀run mọ́ o ìsìnkú ọ̀run ẹ̀ pẹ̀yìn dà ìwọ òtún gbèrò tọ̀run jẹun pọ̀ mọ́ o èrú ayé ló mọ̀ ọ́ bàjẹ́ a kì í gbórí ọlọ ká pè tí ọlọ a kì í gbórí odó ká pè tí odó kiri lologó ọmọ ẹsẹ ò ní kú lójú ha ayan ọmọ àjẹ́ ìrà ọmọ ọ̀sán ògèlè nìkan wọn léjeléje ọ̀kan búraga èkejì búraga mọ̀ wọ́n láwọn pa Múkúsẹ́rí ọmọ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ní tó bá nítorí Múkúsẹ́rí ọmọ òun ni èrì galọ̀ èrì galọ̀ níjẹ́ wọ́n pa Múkúsẹ́rí ọmọ Ọ̀rúnmìlà bíríbà agbèrè àná òdìdí bí babaláwo ṣe sẹnu tó kú sáré. sáwò kí ló wí. ó ní òtúra rira wọn ò délé ra wọn ò padà bọ̀ bẹ́ẹ̀ wọn ò sì dájò òótọ́ ó jurọ́ lọ. Ah. rọ̀tọ́ wà nílẹ̀ yìí ò di méjì ni. méjì. ọlọ́gbọ́n ayé ta kókó mi ṣe tí a sọ àwọn wọn ò má yẹ ẹ̀pẹ́ lẹ̀ méjì wéré wéré ó dẹrù kan òdì ò bá rọra dèrú kó ọmọ lọ dèrú ọlọ́gbọ́n kó dì mẹ́rù ẹ nítorí wà ńlẹ̀ yìí ó sapá kan jà mọ ó ru awo lójú kò yé mi. awo ọ̀rọ̀ eru àwa olóyè gan lójú kódà ó kaabi kábíyèsí gan lójú torí pé ńjọ ọjọ́ kìíní àná ifo sọ ń bá gbàbọ̀ yìí yóò lọ ni kò ní í dé ọwọ́ ajé ń sọ ìrókò ti wó sílé bàbá ọmọ tá à ń sọ yìí ìwọ náà mọ̀ bó ṣe jẹ́ láàrin ìlú wa yìí ọmọ pé èèyàn pàtàkì ni a sì gbọ́dọ̀ kọyán rẹ̀ ká mọ̀ fi wíbò kí wàá ní táwa fẹ́ ṣe báyìí tọrọ yóò fi ní diri e, olúkúrú musu. Ah, bó ti rí lówí òun ọ̀tún ifá ò sọ pé ń bá gbẹ́bọ òun ọ̀lọ́ ni kò ní bọ̀ bó ṣe wá di lílọ lárí àràbọ̀ yìí ó rú àwo náà lójú àmọ́ kò sí ṣíṣe kò sáì ṣe nítorí ọgbọ́n òdigi àfi tá a bá rókùn ẹ lọ bẹ ọ̀jẹ̀ lánàá ni o àfikọ́ gbọ́. bí o bá gbọ́ wàhálà ó ṣẹlẹ̀. awo yóò mọ ju ọ̀sẹ̀. àṣẹ o. gbogbo gbárùmọ̀lé ò ní fi ọ́ sílẹ̀ o. àmọ́ tá a bá lọ bẹ̀ tá a lọ tù tó wá fà kékọ́rí tó ní lá òun ò ní gbà kí wá lọ́nà àbáyọ. Ah, ah, ìyálòde ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ọmọ là ń sọ ọlọ́mọ fi iná ọmọ jẹ́ nìkọ̀ọ̀kan wa iná ọmọ ọ̀dá là á tù ní o àfikọ́ gbọ́ kó sì gbà. èmi ni àṣà tó mi kalẹ̀ tó mi kalẹ̀. Hmm. ọ̀rẹ́ mi tí wọ́n bá lómi ní òsè jajiná wọn ò jiyàn. bí ah, ah. ṣé wo rọ́bà wa tó sọ̀rọ̀ ẹ̀ di agbọ́n ọ̀jálé onílé tó fi bo tiẹ̀ mọ́lẹ̀. dákun o ọ̀rọ̀ ọ̀lẹ̀ yóò fẹ́ fi gbogbo ara yé mi sí èso ọ̀rọ̀ ọ̀jẹ̀ lánàá bábọ̀ ọ̀jẹ̀ bù mí ṣé ọ̀rọ̀ rẹ̀ ni wàá mú wọ́ mi kanlẹ̀ mi kanlẹ̀ dákun torí ọlọ ẹ ń bá ṣe bí kíbi ó ẹ ń bá wùwà ẹ̀ka kíkà ọ̀ka hmm. ṣéwà rẹ lọ́ba wa náà wù ṣéwà rẹ náà wù. lóòótọ́ ìwà rẹ kọ́ ló wù àmọ́ torí pé wọ́n járe ìwọ sísọ wípé ẹyin tó bá kan kinní kan kinní kan wò ó tọrọ bá kan lẹ̀ yóò kan balẹ̀ o yóò tún wá kan jẹ́jẹ́ mi mojoko bíi tiẹ̀. Hmm. iyún èmi. bẹ́ẹ̀ ni. <laughs> ọ̀rẹ́ ọmọ ọkọ mi lẹ́rìn ọ̀rọ̀ rẹ ìmá ni rò yóò sì pàmẹ́ ó bá tiẹ̀ wà ní nǹkan ó ṣe èèyàn ṣébi tèmi wá ni ṣó o ti gbàgbé ni kò sí kankan tí ó pàjá táàní bá pọ̀ lórí ẹ̀bẹ̀ kí n tún sọ fún ọ bẹ́ẹ̀ yóò bá ṣe bí bì kan ibi ò lè bá o bó o bá wùwà bí ń bì kan bó o bá rò pé o wá bọ́ọ̀jẹ̀ wá ṣe rere ó lè padà kẹsàn-án rẹ nábọ̀ jẹ o. bẹ́ẹ̀ ni àmọ́ láyé àtijọ́ ni láyé ìsìn àtẹni tó ṣe ẹni tó ṣe rere gan ó yẹ tèmi kú sábẹ́ ẹni tó ṣe bí. wo ìwáwọ̀ rẹ ni ó yẹ wò. Ah, ah, ah, ẹ kúlé ẹ kúlé. baálé mi ẹ káàbọ̀. ṣé o ti bá mi ṣòtò oúnjẹ mi lẹ̀. baálé mi mo ní n parí kékeré eléyìí náà ni kí n tó wọ ìyẹ̀wù ló bá yín. ẹ gbọ́ ìyá iná ni mo bí ìyí kẹ́tẹ̀ mi o ìyí kẹ́tẹ̀ mi o má fi tiẹ̀ kó bá mi ní àárín o má fi tiẹ̀ kó bá mi ní àárín o. baálé mi bàbá wí bẹ́ẹ̀ mi ìbábo àjọ sọ pé àjọ kẹ́kọ̀ọ́ tó ń bá rìn ní òjò tọ́jú ọkọ rẹ ni mo ní Tinubu ọpá akẹjọ tí ò ṣe tẹ olùra èké. ẹ̀yin ìlú mòye mo kí yín ojú òní tì yín bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ gbowó la mọ̀ pé òní èsì ọjọ́ pàdé tá a máa ṣe tó jẹ́ pàdé ìlú àmọ́ síbẹ̀síbẹ̀ tí ọba nídìí obì òní jẹ́ kúmọ́lú ẹ̀ rí mo pè yín kí n lè dúpẹ́ kí n dúpẹ́ pé òkun ni torí pé ẹ dúró tì mí ń gbà tó ju ogún le àṣé lóòótọ́ ni wípé bí ọba sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí tí ọba ṣe etí orí ọ̀dà bí àpòlági lọ́jẹ́ nígbàgbọ́ ní orin tí àwọn bàbá wa mọ̀ kọ́ wípé ènìyàn lásán mi ènìyàn lásán mi tí n bá bojú wẹ̀yìn tí mo rẹ́ni mi ènìyàn lásán mi ènìyàn lásán mi ẹ̀yin náà sì lásán mi ọ̀hún ẹ̀ ní fàyà láéláé àti pé èèyàn ní bẹ́ńdì olò tó rò fi ń ké téèyàn bá sọ pé adéyẹmí ní òtún jókòó lánàá báyìí yóò sọ pé rọ́ ni mo wá dúpẹ́ pé ẹ̀ dójú tì mí nígbà tí ojú ogun lé ẹ dúró gẹ́gẹ́ bí ọmọ ogun ẹjọ́ jagun ọ̀hún a sì já lájàyè adéyẹmí tí wọ́n rò pé òkú ní tó ń jẹ̀kọ́ yìí o adéyẹmí ló wà ní bàbá mi ó ní lábẹ́ bíi ti wùlé ọmọ bí èèbá ṣe ní lórí ọpẹ́ làádùn mo ní wọ́n bọ̀ dúpẹ́ ó ní òun gan fúnra ara àwọn òun nígbòlò tó ń fẹ́ bá wọn olóyè ìlú sọ tó adéyẹmí wọn bàbá àtìyá rẹ̀ rìn kálẹ̀ yìí o. Ah, ah, kábíyèsí. Ah, ẹ̀yin náà ni kí n dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ̀yin ni èjìká tí ó jẹ́ ká aṣọ gúnrégé lọ́rùn mi ẹ̀yin olóyè náà mo dúpẹ́ gidi lọ́wọ́ yín ẹ kú àdúró tì elédùn àná ò ní fi yín lẹ̀ nínú ìṣòro ṣe rí ohun tó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi tó ń dùn mí báwo ni ìbá ṣe dùn tó ká ní pé ẹni tó ṣokùnfà bí mo ṣe wà láyé ó wà láàyè wo ọmọ ọba ó ti dọ̀rọ̀ àná ọ̀yẹ́ kan ò lè yẹ ká dára bàbá ti sì wáyé páàrí bẹ́ẹ̀ náà là á rí ẹnìkan ò lè fi gbọ́ kan léṣẹ́jú tí ó lò láyé àti lè pélé dùn àlẹ́jọ́ ó oyún ti dọ̀rọ̀ àná ó adéyẹmí ọmọọba àṣeyọ̀wù hmm. lọ́ba mi òkè ara tó wù báyìí ló máa ń fẹ́ irú ẹ̀rọ. a ti dúpẹ́ fún òòṣà òkè pé ara rẹ̀ ti yá n tó kù báyìí ni pé ká mọ̀ yàn ọpẹ́ ló yẹ wá o òòṣà òkè adúpẹ́ o. ọmọọba ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ o ìwọ mọ́ lóore ni ó mọ́ lóore ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la ṣe ń tó jù báyìí fún tí wọ́n wá dúpẹ́ àmọ́ lágbára ọlọ́run ogun tó ti ṣẹ́ yìí kò ní gbérí mọ́. ẹ ṣeun ẹ̀yin olóyè àti pé adéẹmí èmi àtàwọn olóyè mi àtijọ́ foríkorí àti wo nǹkan wo la lè ṣe tó fi jẹ́ pé ọ̀jẹ́ lánàá tó jẹ́ bàbá ọmọ ọ̀hún tínú rẹ̀ ó fi mọ àdùtà rẹ̀ rẹ̀ fi mọ ẹyá láàrin ìlú tí ó fi gbàgbé ọ̀rọ̀ àná torí pé àwa nígbàgbọ́ pé òrùn tí ń bẹ lókè ó sì ta sọ gbẹ ebélédùwà lọ́bọ̀ ọ̀hún òun náà ní sòtútù tí í sọ yẹ ìgbà míì yóò ṣe òrùn yóò sì ṣe ooru tó bá sòtútù tútù ń bá pọ̀ ńgbà míì àtúmọ̀ ooru bẹ́ẹ̀ ni kábíyèsí olódùmarè àti fi lọ́kàn balẹ̀ á sì wọ́n náà bá tó ṣe bá sọ àwọn ọ̀rọ̀ míì tó fi jẹ́ pé yóò kú lára kíákíá adéyẹmí dárayá ni o ẹ̀yin olóyè adéyẹmí kò fẹ́ ni o ó ní ẹ tí ì lọ ó ní àwọn ọ̀rọ̀ kan bẹ tó fẹ́ báyìí. Ah, ọmọ kọ́lé kì í sọ wàlẹ̀. kábíyèsí níbo wọn ti ń ṣerú ẹ̀ tí ẹ máa mú jẹ. ọmọ èké lẹ pè mí ni ẹ̀yin ìlú àti kábíyèsí ẹ sì fi ẹ̀mí ọmọ mi ẹ fi ra ẹ̀mí ọmọ ọba padà ẹ sì lérò pé wọ́n lajú lẹ̀ wọ́n mọ̀ wòran ó ṣe wọ̀ ó ṣe wọ̀ n ò ní gbà n ò ní gbà. ntọ́lẹ̀ táwọn ni kí adéyẹmí ọmọ ọba kí wọ́n yanjú ẹ̀ kó náà má sí lókè ìpẹ̀ mọ́ ọjẹ́. ọ̀jẹ̀ tán lànà fún òní jẹ́kọ́ náà dìmọ̀ láéláé ó rí buwala lè sọ̀rọ̀ ìkókó ọ̀rọ̀ pàwọ́ ló ń jẹ àmọ́ wọ́n ní ká fi nǹkan kan ká fi gẹ́ra wa wò káwò bí ṣe ká tó fi gé ọmọ nìkejì àmọ́ ewé kò ní dábọ́lá ìjẹ́ elédùnwá mọ̀ ń rẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí tó o sọkùn sáwọn àtàjẹ́ ìdáadámọ̀ ní oṣù gbọ́n kèrè níwájú elédùà ọ̀jẹ́ lànà òṣè jáse sùúrù wò ó òrùn tí bẹ lókè ọ̀tà sọ gbẹ káàdìjú ká yáyú lọ́rọ̀ elédùà elédùà bá ń sọ ọmọ aládùbáríkà fún ọ tá a sì jọ gbádùn rẹ̀ gbogbo ẹ̀ náà mọ̀ pé ọmọ tiwa ni a sì jọ tọ́jú rẹ̀ náà ni. nígbò nígbò sígbò nígbò sígbò arúgbó kalẹ̀ fọrún ẹ̀ ń kọjọ́ dalẹ̀ ó yé mi bí gbàtàmọ́sí bá ń lùlù àkóbá ẹjọ́ yẹ báìbù kí tí ó jóná ìṣọ̀bọ. ẹ tètè sọnà kọ́mọ ọba náà lọ rè gbè fún jẹlú ẹbọra níbọn náà fọṣọ. tí adéyẹmí ọmọ ọba bá kọ̀ tí ọba kú mo fún níjọ́ márùn-ún èmi fúnra mi ni wọ́n gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. a ọ̀nà kábíyèsí nígbà tí ọ̀jẹ̀ lánàá ti wá bí yín lọ yìí kí wàá ní ṣíṣe báyìí. Ọbaṣẹ́yìn náà jókòó lọ́la rẹ̀ ní ìgbóná rẹ̀ ẹ̀kọ́ ìkẹwàá kúrúkúrú ẹ̀kú ìwọ̀kú ọ̀rọ̀ṣẹ̀lẹ̀ bá sọ̀rọ̀. Dépò ṣe rí okù jọ̀dọ̀ ló burú jù nù. Mo ṣe àwọn ìwòrí báyìí náà láwa àwọn àríbẹ̀ ń gbà mí àwọn bó ṣe rí. Ìyá sọ̀rọ̀ lójú àṣọ. Ẹ ń bínú ni ọ̀ya ẹ̀tẹ̀ ìgbà tí ọ̀jẹ̀ bùnmi padà tẹ́rí ìgbàṣọ. àwù ìyẹn ò máa dùn èmi ṣé o mọ̀ pé jẹ́ ń fìdí hẹ́ jẹ́ ń fìdí hẹ́ lálejò fi ń lọ nílé bòde. àmọ́ o ìgbà wo ni kábíyèsí di ajá láìmoore. tí ń gé olóore ẹ jẹ kó lè ṣe kó má rí bẹ́ẹ̀ ẹ̀yin ò mọ̀ pé sáàwó la fi ń gbàdá lọ́wọ́ àgbẹ̀ ni ohun tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. yàwó bẹ́ẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ tọ́mọ ènìyàn ò lè dùn o. àwò ǹjẹ́ wàhálà ọ̀jẹ̀bùn mi ò wá pọ̀ báyìí. ṣé kò lóhun tó fojú tiẹ̀ rí ni ó lóhun tó fojú mi rí. àmọ́ òun ò jẹ́ ń gbádùn lóbìnrin mọ́ ń gbà fún níkẹyìn òun ló ní kémi náà ṣe bẹ́ẹ̀. ẹ má jẹ́ àfikún yọ. ẹ dákun ìdáróyìn náà ti tó ẹ já padà sẹ́nu iṣẹ́. iṣẹ́ lóògùn ìṣẹ́ hmm. ó kàn jẹ́ wípé ọ̀rọ̀ kù rẹ̀ yìí mm-hmm. ó ṣe mí kàyéfì ni. bí olè wa ń ka ìbọn ní ti. ẹ wo ẹni gbẹ́ kòtò ló sìnkú ẹni tó sunkún lásán ariwo lásán ni ẹ já bá ti wá lọ́jọ́ ó kù ti bá tiẹ̀ lọ. ilé wọn bá di méjì pẹ̀lẹ́ wọn bá di méjì àbàwọn lọ́lọ́ dáná fojú rà lẹ́mọ̀ jábà lẹ́mọ̀ jáko ọ̀tọ̀ o àwọn ìlú awẹ́dẹ́ ògún lẹ́kan sọ ni wọ́n ti gbé gbòómì ẹ̀yìn náà ẹ̀ gbọ́dọ̀ sùn. àtòtọ́jẹ́ kò ní máa nawọ́ ọ̀lẹ̀ sí yín wọ́n ní máa fún yín lákà wọ́n ti lé jù fọ́wọ́n alákejì. ẹ̀yin náà mo fẹ́ kẹ́ dojú ooru ẹ má jẹ́sẹ̀ yóò tó lẹ̀ omi nílùú awẹ́dẹ́ yìí ẹ dìrú ọ̀kẹ́rẹ́kẹ́ má jẹ́mi ọba ọ̀tọ̀rọ̀ n ò fẹ́ kíkún yẹ́gun yá yóò síwọ́ dóró kíkún ọjà korokoro dópin. kẹ́ ẹ jẹ́ kí rokaroka lẹ̀ yìí wọ́n mọ̀ gbọ́wọ́ kọ̀ọ̀kọ̀sọ̀ láti. wọ́n máa rùkú wọlé bẹ́ẹ̀ wọ́n máa rùkú dáwọ́dé. àtọ́ba oyún inú àtàṣẹ́ yìí kí wọ́n fara gbá ń bẹ̀. ẹ gbàgede lọ́sẹ̀dọ̀sẹ̀dọ̀ ẹ pọkọ́ lọ́wọ́ ajírọ́kọ́ ẹ pààyàn lápapọ̀ ẹ tún lù yìí bẹ́ẹ̀ ni mo sọ ọba àlù náà kọ́ fara gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àfọwọ́fọ náà kò ní gbó ẹ pààyàn gbẹ ẹ pààyàn sí gbòòrò kápẹrẹ ni ọmọ agbóhùn mi lòkun alùkò alùkò kọ́ máa gbóhùn mi lọ̀sà kódìdẹ́rẹ́ ó gbóhùn mi lòde ìwọ́nbi ẹyẹ ti sẹnu wómúwómú pọ́ba àtigi àtọ̀pẹ̀ àtàjànú lábẹ́fẹ́ jíyìn Elédùmarè fún ọkọ òní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo ara ní gúdúgúdú fídírógún tí mo sọ lónìí ọ́ dàṣẹ ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́yìn ó dègún tíwẹ̀. ọ̀jẹ̀ bùnmi tí ẹ gbà ń ẹyọ kan oṣù mo fẹ́ gba ìgbèjì èèyàn bẹ́ẹ̀ ni ẹ ṣe o ẹ ṣe o. ọ̀jábùnmi o ọ̀jábùnmi o ilé la bá wà kó wọdé o ẹkùlé la bá wà kó wọ dẹ̀dẹ̀ kọ̀rọ̀ yàrá la bá wà mọ́ fẹ́ kó wọ́ kẹ́lé ibikíbi tó bá wà kéétì rí ọmọ já tó. ọ̀jábùnmi ọmọ mi. ẹ̀sà ọgbẹ́ aráàlú ògbólúkẹ́yẹ́ bíi lọ́lú ọmọ oníkẹ́ ayígẹ́dẹ́ òkè lógun ọ̀pálẹ́mọ́ agbákan bàbá rẹ̀ nìtalẹ̀ ọjà má bọ̀jà jẹ́ kó ilé ọ̀gbọ́dọ̀ dúdú bẹ́ẹ̀ ni tòdí ọ̀gbọ́dọ̀ pupa ọgbẹ̀rì ọ̀gbọ́dọ̀ dẹ̀kú borí ilé àbí lọ́jẹ̀ ooo ó dùn awẹ́dẹ́ o ìwọ ni ẹ máa gbá mú látòdì lọ kó o diwọ ọ̀gbọ́dọ̀ ṣe é mú mọ́ má ṣe é bùpọ́jú débi tó ṣe é bùbọ̀sẹ̀ kọ́ má ṣe é bù jẹun ẹni ọba jẹ ọjẹwọ́. agbatara ní gbàgbọ́ yòókù ká ìjòkó tẹ́rì àgbọ̀dàn. èmi má jàmọ́ ọmọ alákòóso gbogbo mẹ́tú àjàgídá rẹ̀ bùbọ̀ òkú lọ́rùn ẹsẹ̀ ojúmọ́ takoro wáyé mọ́ tẹ̀wọ̀n ògùn ọ̀sẹ̀ ìkúlẹ̀ ọ̀bọ̀ lọ́nà fẹ́ èmi kú sọ̀rọ̀ abala lé kọ́kọ́ bí ọ̀tá mo pẹ́ lókun títí mo dé fìbọn èmi ò ti gbọ́ máa fi tó ṣe wíwọ́ èmi dáhọ́rọ́ díhọ́rọ́ wọ́n tọrọ àgbọ̀n mẹ́tẹ́rù ogun jẹ́kadì lọ́jọ́ ìdìgbò mẹ́kùn lórí ọmọ kan so wọ́n tí bàbá mu ti lẹ̀ yìí wọ́n parọ́ nìmọ̀ ìjà sí òtí ẹ̀ lọ́tọ̀ wọ́n pa kékeré lẹ́bàá ń èjì yẹn wọ́n parọ́ gbọ̀dọ̀ dẹ̀dẹ̀ ń èjẹ ká wọ́n pa tòjì gòdògbò tó mẹ́kùn dílé èmi kan oṣù náà ni wọ́n parọ́ wọn náà ti ṣe ọmọ babaláwo wọ́n pa ayò tí ọkọ̀ wọ́n túlù yèmí ni wọ́n pa lóyún lórí ọmọ kan oṣù ṣe báwọn tá a fi ilẹ̀ lẹ́bu lóòrò àná tá a sọ pà ń bọ̀ àwọn náà mọ̀ ti kú nísìnyí. Elédùmarè àbúrò ni. sórí pé ńgbà tá à ń bọ̀ níṣẹ́ là ń ká àwọn òkú rẹ́rẹ́rẹ́ láì sóòkú ẹran ah, ah. dákun kí la ti wá fẹ́ sọ̀rọ̀ lùwà yìí sí báyìí. ó máa sún mi. dákun ọ̀rẹ́ mi àti wá pé ní ìsìn báyìí tá a wá ní kúkú wá kàn báyìí ní ìsìn báyìí. Ah, ọ̀rẹ́ mi ó lóun ní járógun ikú nínú ìlú ìmọ̀ á jẹ́ kú ọ̀rọ̀ pé káàkiri akótó lábọ́ o tún ní ká gbọ́nwọ́ rẹ̀ àwò dákun ọ̀rẹ́ mi ta bá gbọ́nwọ́ rẹ̀ ta ni yóò bá wa kó o elédò ní já yọkú mọ́ o. mo ní kókó tagbọ́n. ẹ̀ ṣó bá fi mí tì ọ́. dúró dúró adúró wá dúró ọ̀rẹ́ mi. adio mo ti máa ń sọ fún ọ gbogbo ìgbà tó o bá ti dédé ayò mọ́ gbà mí lọ́gàá rẹ̀ hmm. o rántí owó oko àgbàṣe tó o gbà tó o kó wá àyìn tí mo gbà tán lọ́wọ́ rẹ tó ń bẹ̀ mí o n ó tó gba tòní lọ rẹ mm. n ó tó gba tòní ajá ẹ. Mm. agbo mi tó tàdí mẹ́yìn agbára mo lọ mú wà. ǹkí lọ́ọ́ sí. Ah, ah. o ti gbàgbé pé tẹ́sí ń bá dání a tún bù ni. Ah, ṣé torí pé mo pọ́ láyò ló wá jẹ́ kó kó ìgbádùn fún mi bá. irọ́ o kò sẹ́ni ọ̀kan tó gba àwọn lójú bíbá yìí o. ojú ń dùn ọ́. ọ̀rọ̀ yà bọ́rọ̀ mi jọ̀ọ́ rí ni. rí kí ni. Àjàó. Àjàó. ṣeré ni mo sì dábọ̀ ọ̀rẹ́ títí mo sì dábọ̀ ọ̀rẹ́ títí tẹ́tẹ́ tó bá ti lówó ní kí ṣe máa ń rí ẹ̀ o ó ṣe máa ń rí ẹ̀ o. tẹ́tẹ́ àwọn alákèépé báyìí. bẹ́ẹ̀ bá fẹ́ gun lébẹ̀ mi wò ní gbọ́ bẹ́ẹ̀ yẹn bá fọ́ sàn ọjà bẹ́ẹ̀ mi wò ní gbà bẹ́ẹ̀ ni mo sọ èmi fúnra mi ni wọ́n túlù yìí nígbà tí ọba tó bí ọ̀sẹ̀ méjì yọ wà nùtàn rí pẹ̀lú kan bẹ tí wọ́n ń pè nílùú awẹ́dẹ èmi mọ sọ bẹ́ẹ̀. Ah. Mm, mm, ọ̀jẹ̀ lánàá ẹ kìlọ̀ fẹ́ àṣẹ gan. Eh, ọ̀dà adéyẹmí ọmọọba ẹ lọ́ọ̀rẹ́ wọ́nà bó náà ṣe lọ́ọ̀rẹ́ gbé kuru jẹ́ ló ẹ bọ́ra. kó kú ní fọnáfọ́sù. Ah. nínú kí wọ́n bẹ lórí sí gbàgede àbí wọ́n lọ rèé rè dà odò. bẹ́ẹ̀ ni kí bàbá tiẹ̀ náà kọ́ fojú sunkún ẹ̀ kí wọ́n wò bí ṣe rí la èmi ni mo sọ bẹ́ẹ̀ ah. eh, ọ̀jẹ̀ lánàá lè pọ̀ ah, ó eh, jèbùrẹ́ àwọn olùgbẹ́ bẹ́ẹ̀ náà ni ó kú ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ọmọ tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí eh, bàbá ti sọ pé yóò wulẹ̀ tẹ́lẹ̀ yóò wulẹ̀ náà ni bí ìsìnkú yìí ò bá pa ẹ ní ikú ọmọ rẹ ògàn ní kó ọmọ ọmọ tiẹ̀ náà kọ́ ló lù pa. Ah, bàbá olóye ṣé bàgbàlagbà ni àgbáyé ṣe wá ń ṣòro bí èwe olóye ní inú lùlù Ah, ah, abiyamọ tún ni yín pẹ̀lú ládùúrú tó ṣẹlẹ̀ o ojú kan ìpa ojú kan. ẹ jọ ẹ dákun bàbá olóye ṣe é wọ wèrè ọmọ ẹ̀yìn àbọmọ ẹtú ọmọ kan so ẹni ẹni ẹni tọ́ba jọ́kẹ́ bàbá tiẹ̀ ló bí ọ kó o tó joyè dúró dèmi kẹ́ ẹ mú rí ibùkún ẹ mọ̀ kọ̀ọ̀kan. Ah, Ah, ẹ wá àbọ̀ tún níbo ló dà. mo lọ lé mi ni. ṣáà ní ojú ń ta dálẹ̀ yìí. kílẹ̀ dálẹ̀ kílẹ̀ dálẹ̀ orí yẹn tó wọlé tójú ẹ̀ ń yọná lẹ́nu tí ń yọná lójú o tún wá ní kémi ò dúró àì èmi ò lè dúró o. ó túmọ̀ sí pé èmi wá tún kẹ̀kún. ìwà yìí ta ni. torí kábíyèsí ni ká yanjú rẹ̀ ká tó padà sáàfin. ẹ wọ́n bá kẹ̀kan ìwà àtolóyè mi ńlẹ́ ìjọ wá kì í sì bímọ. ẹgbẹ́ àsìkò ó lọ́ka sí ìtòsí. bàbá ọ̀tún ọ̀tún. ẹ̀yin òfò lẹ́sẹ̀ ọ̀yẹ́ dúró kí wọ́n lọ́pẹ́ lẹ́yìn ọrùn èmi ò dìgbẹ́ ọmọ àfi tó ṣe wíwọ́ èmi ni wọ́n pa ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ó jẹ́ ẹ̀rí mi dáadáa ẹ̀rí mi wò ẹ̀rí mi bọ̀. ẹ jọ o ń bo ló dà tẹ ẹ wá kẹrù tẹ ẹ kẹrù tẹ ẹ ródédé tẹ ẹ kàn dúdú bọlẹ kẹrù lọ. èwo làbọ̀nà bí ní ọ̀yọ́ ṣé bílù ṣe ń rí nílùú ṣe rí ẹ tẹ bá fẹ́ sọ wá di bó ti lọ ló ti bọ̀. ọ̀rẹ́ mi ọ̀ wá sọ̀rọ̀ sí i. wọ́n bó máa ṣe bí ẹrú láàrin ìlú ṣé ẹ ti gbàgbé kórè wa láàrin ìlú yìí. èmi ò mọ̀ pé orí ni ẹsẹ̀ mo pe ẹ mọ iyekunlẹ̀ tí mo kún tí òkú kankan mọ́ hmm. ìlú yín wà sọ mí dejò tó kọjá lórí àpáta tí ò nípa. ó ti ẹ̀ ń dáhùn lóhùn ni alábòsí ni wọ́n ìṣẹ́jú yìí ni ṣálẹ́wá kú àbẹ̀bí kú ẹ́. Eh? ọmọ àtàndá mi ah! àtàndá mi ó tún fò sẹ́lẹ̀ òkú. báàbẹ̀rẹ̀ yóò padà dà yóò padà dà ìlú ìwọ ìlú wa náà kò ṣe kó déédéé rí bẹ́ẹ̀ wọ́n ò yanjú rẹ̀ ẹ ní sùúrù. ẹnìyẹ àkùkọ kẹsí ló tó tún kù àkù pàyẹ gbàgbọ́ rẹ ọ̀rẹ́ ló tún kú ṣẹ́gà náà kú ni ìlà dúró mú gan yẹ́dùn dà lọ. ẹ mọ̀ lọ ẹ dúró ẹ mọ̀ lọ ọ̀rẹ́ mi a mọ̀ pé so fẹ́ gbọ́ etí rẹ̀ mélòó kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ni o ikú ti ń fojú bẹ́ẹ̀ ni òwe la nípa fún ni o wo aláti ṣe tèmi látàsìkò ilẹ̀ ó ti mà ti ṣe ara rẹ̀ ìlú yóò lè padà tún wakọ̀ létí sẹ́ bí ó ti mọ rí ọ èlò mélòó ló kù nù. ilé ìwọ náà ọtẹ lọ́rọ̀ kan sí. bó bá kù wọ nìkan tẹ́rù ara rẹ pa àtàrúgbó àtomidan àtọmọwọ́ gbogbo wọn pè pè pè wo ọdọ ẹ má bọ̀ ọmọ ibi tó wà ẹ má bọ̀ á bá mi kù. ọjẹ bíi ọjẹ ah, ọjẹ bíi Àkànmí. Sákì o. Ìṣe ìṣe tẹ́ ẹ̀ dúró nùlù kẹ́ ní kí àwọn ẹ̀ṣọ́ wa pè mí wá. Ẹ ti wá wá pẹ̀lú àwọn ìsọmọgbè Ṣé ò sí o? bẹ́yìn ọ̀jẹ̀bí yìí kò lè mọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ báyìí níṣẹ́ lákàńlá kàtà lábẹ́ lọ. bẹ́ẹ̀ ni àti pé ẹ ń bá mojú oògùn ní ipa bìnírè. wọ́n sì ní ìka tó bá tọ́ sí fún òun là fi ń rẹ̀ mú. bẹ́ẹ̀ tọ́ ọ̀jẹ̀bí ìwọ mo wá rí o bàbá rẹ ọ̀jẹ̀ lánàá ti fárígà o ó ní bí ìlú bá lè tú ó tú ní bó bá lè bàjẹ́ ó bàjẹ́ lèmi náà sì lanú lẹ́nu ó lóun ò ní gbà kíwọ ọ̀jẹ̀bí yìí kọ́ tẹ́rígbẹ̀ wàá bá ń bẹ bàbá rẹ̀ torí eku òkè bí eku mọ́ bẹ́ẹ̀ sì re ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ẹ mọ̀jọ́ torí bàbá mi bàjẹ́ bí n bá wá ní bàbá mi ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ohun tó bá lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi náà ní padà wá tẹ́rí gbàpò bàbá mi bá ń bẹ bàbá rẹ̀ bá ń bá bàbá rẹ sọ̀rọ̀ níbi títí gbọ́ kéku lè ké bí eku kílù lè tùbà kó tùṣẹ torí láìrí tàǹgìrì àwọ̀ òwú o. owó o hmm. ẹ àti wípé gbogbo àná la mọ̀ pé tá a bá ṣe orò yìí bá a ṣe máa ń ṣe ẹ àmọ́ pẹ̀lú máa ń tùbà máa ń tùṣẹ ẹ bá a bá a bá sọ̀rọ̀ kásẹ̀ tún lè lè náà sí bóyá gbòrògbòdìyàn ti ṣẹlẹ̀ láàrin ìlú ajẹ́rò odò lọ́rẹ̀ẹ́ mú mi. òjò rọ̀ ẹ̀ mi fíofío gbayé dùgbẹ̀dùgbẹ̀ gbọ̀mú lóde kọ̀ ó lòun nílùú bàbá mi ò sì ṣíwọ́ ogun àmọ́ ṣá tẹ́rù bá kùnkè tó kanlẹ̀ ó níbi kan àgbéka. lákùn wá gbéka bí ire o ibi tó dáa ni kò gbẹ́rù ọ̀ka lọ gbọ́. ká ní nǹkan ṣe sí. ẹ ẹ ká tó wá ní ìtòkùn dákun bá a ti ń lọ yìí bójú bá wá yẹjú. ohun ọmọ yẹ ohun ọmọ yẹ ọmọ yẹ ohun. kí ẹ̀ la kéèkì yẹ ló kù. jẹ̀bi. ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ. òun sọ ni àwọn la wá bẹ̀ mọ́ra di páwọn ni ó tún mọ̀ bẹ̀ wá. akọni kò jẹ́ mu tí mo gbé yín wá yìí ìnísàn náà mo gbé yín wá ni ọ̀dọ̀ yá àlá ẹlẹ́mu yìí òní ń ta ògidì jù ibi ọmọ ń gbé wa lọ́hùn ẹmu bákàbàkà ni mo ń rí lẹ́nu. o mo fi ní ibi ní nkòyín wa lónìí tẹ́ wàá jẹ gbogbo ayé. mo ṣe wa. ẹyin o. mo ti ja ayé rura. kò sẹ́ ìdìgbò bá sọ àwa náà mọ́. ó dàbí kí kọ́run ọ̀yà. Ah, ah. akọni èmi ló ń sọ lẹ́nu kí sọmọ yalulẹ̀ tó bá mọ̀ yalulẹ̀ á mọ̀ kú mọ̀ ni. tọrùn bá yàgò wa a lè kú a sùn. ìwọ nìkan ni ọlọ́wọ́ ìyá rẹ̀ ó máa pa gán ìyá rẹ̀ ìwọ nìkan ló sì bì tí wọ́n bá bá a lọ kò léèwọ̀ ṣùgbọ́n mi ò mi ò wá mọ̀ ti kejì mi ò ṣùgbọ́n mi ń tèmi o èmi ò lè bá lọ ń tèmi. ẹ wo yóò bó ń tà tiẹ̀ ń sọdún ẹ dákun. ṣé kò sóbìn inú ìlú ìmọ̀ ni lórí gbogbo ẹ̀ ló kàn dá yìí obì ń bẹ. ẹ̀hún dákun lágboolé bo ní ọ̀dẹ̀ bo ni obìnrin wà nínú. àfi tẹ́yìn yóò bá lumọ́gùn lèyìn ò ní kó sóbìn ní ìlú yìí obìnrin pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n ẹ tó bá fẹ́ lumọ́gùn yóò máa bà lé wọn kiri. nu èmi ni wọn lumọ́gùn ló ń sọhun. Ah, èmi ò mọ̀. ìwọ ò mọ̀ kò sí wàhálà bí ò bá tiẹ̀ tí a tiẹ̀ wà ní pé kò tiẹ̀ wà sóbìn mọ́ nínú ìlú wa yìí ó yẹ kóbìnrin wà lẹ́dẹ̀ẹ́ ti yín. Ah, ah, dáadáa. kò lè kò ní láì fi nù ṣé bí ìyá mi rẹ̀ ń bẹ lọ́dẹ̀ẹ́ wọ́n bẹ̀ ń lè. àwọn àbúrò rẹ àwọn àṣàkẹ́ nǹkan kan wọ́n ṣàṣì wà lọ́dẹ. gbogbo wọn bẹ. bẹ́ẹ̀ ni àwọn ìgbọ́n rẹ obìnrin náà. gbogbo wọn bẹ. kò ní láì fi inú tí ń bá ń wó wọn láta. àdèlé ibú àníyàn. orí bàbá rẹ burú lẹ́dẹ̀. a fún tọ sọhùn. owó yà tèmi láta. bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀. ìkókó ajégunjẹran lèmi. tó o bá ajégunjẹran ajégunjẹran o wàá mọ̀nà gbó ló lọ́mọ jẹran. n ò ni tọ̀nà dé mo mọ̀nà. ìyá mi ló. ẹ ní sori rẹ fún dowó. àkànjí. mo jáyé ọ̀rẹ́ mi. orí eléyìí ìran bàbá rẹ̀ ní tiẹ̀ gọ̀. ṣé yóò pọ̀ òwe dáa ni. irú kankan náà lẹ́yìn méjèèjì. olórí burúkú lélẹ̀ ẹni tó bá ti fún jẹ́ sàlọ̀ tì mọ́. Ah! ó ṣeun ọ̀rẹ́ mi ọ̀pá rọ. kábàámọ̀ pé mo gbé yín wọ́dọ̀ yálà ah! lérí ibúmọ̀ lẹ́yìn méjèèjì. eléyìí ibú bàbá yẹn. Ah! eléyìí ibú àwọn ọmọ ti fún yẹn lẹ̀. àkànjẹ́ ọ̀rẹ́ mi eléyìí ee tó ṣe kànjẹ kànjẹ yìí. lọ́wọ́ mọ̀ pé ìyá rẹ ní ìdádúró kó tó bí ọ eléyìí. ògbó fóònù wọn tiẹ̀ ti sọ̀tàn fún wèrè. Ah, ẹ wo wèrè ẹ wo wèrè. sọ́ọ́nù pọ́ lórí ibú ni o. iná wọn náà. sọ́ọ́ fẹ́ pa mí lọ́rẹ̀ ni. àwọn ọ̀rẹ́ pa kòríkò sùn. Ah. olórí ibú ni o. Ah. Eh, ọ̀rẹ́ mi. wèrè mú wèrè. ọ̀rẹ́ mi. eléyìí. ọ̀rẹ́ mi. sórí. ọ̀rẹ́ mi. akọni sórí yà gbẹ̀rán tó pa sórí gbẹ̀rán tó pa sórí sórí. àkànní mò ń bọ́ ṣeré ni. sórí pé kò mímọ́. àkànní mò ń bọ́ ṣeré ni. o ń bá sí ẹyìn o ń bá sí ẹyìn sórí pé kò mímọ́. àkànní sótìrì gòmìnà sì rí ọ̀rẹ́. èmi ó bú ọ láti rí. sọ ah! ma pé mi àti ẹ náà ti lọ́rọ̀ kan ti tẹ́lẹ̀ ah! àlọ́ lórí ikú ni ọ olórí ikú òní. Orí tó ọmọkẹ́ ìwọ nìkan ló tún wà ní. èmi nìkan mo wá o. èyí wù mí kọ́. èyí wù mí ò lè wá wo bí wọn náà ṣe ń ṣe wo bó ṣe rí èyí wù mí pé òun ò lè wá. ó wáyé kí èyí wù mí ó ṣe báyìí fún mi ṣèyẹ ilé àmọ́ bó ń lé jẹ kó bó ń lé mu kó wá dojú ọkú kó wá yẹra. mo mọ̀ tó sùn fún mọ́. kò burú ọ má sunkún mọ́. Ah, àmọ̀kẹ́ àmọ̀kẹ́ ara ni mí. ara ni ọ́ ara ò ní ní ọ́. ẹgbẹ́ àfin. àfin bò ó ẹ̀wọ́n jẹ́ àmọ́ tọ́jú rẹ̀ ń bì náà ah, àfin bò ó. mo ní ti ń wí ara ni mí. àmọ̀ sí gan orí tó kẹ́yìn lè dágbé ọ ilé dágbé ọ bóyá kí n pe àwọn géńdé kán wá bá ń gbé ọ jẹ́ n sáré pe àwọn géńdé jẹ́ n pe wọ́n kán wá gbé ọ. ẹgbẹ́ rafi ẹgbẹ́ rafi ẹ ṣàánú mi ẹgbẹ́ rafi ẹgbẹ́ rafi ọmọ wọn. thank you N'gbe ti ń bọ o. Ah, ah. irú ìbéèrè wa lè abirú lè mi. ṣé rán mi iṣẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ yín. yìí mọ̀ pé mi rán ṣẹ́ mo rò bọ́ ọ̀rọ̀ rà rẹ ni. nígbà mo sì rẹ̀ yín ọ̀rẹ́ yín ní jókòó pé òun náà fẹ́ gbowó kan lọ́wọ́ èèyàn kan. ẹ̀mí jókòó bá lè fi jókòó àbí. olórí burúkú ni ọ. ti ròyìn ẹ fún mi. ní gbogbo ọkùnrin tó wà lábúlé bá a bá kà ní ẹni èjì táàfin rí ẹyọ kàbí méjì tí o ti gòrí ẹ ṣàṣà ni. Ah, ah, lémi náà. kí ni a ah, mo ti mú ọ wo onínú àbí tí adé sọ nínú fi wọn. kò sí àwa rí bàbá. ibi àti ẹnu lẹ́yìn lónìí a mú nǹkan lẹ̀. àbálẹ̀ mi ẹ jẹ́ ní sùúrù bálẹ̀ mi ẹ jẹ́ ní sùúrù. o tún sáwọlé o tún sáwọlé. ẹgbẹ́ mi o mo lẹ́ràn o bálẹ̀ mi ẹgbẹ́ mi ọ̀rọ̀ òye. mo sì fẹ́ nù mí. ọ̀jẹ́ lànà àwọn alálẹ̀ ilẹ̀ ọjọ́ dáa fún ọ yóò sì máa ju ọ sí wọn ò sì ní padà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bó ti mọ̀ pé ìṣẹ̀ṣe ọdún eégún tá a máa ṣe lọ́dọọdún lùlù wa yìí àsìkò ẹ̀ ti tó. eégún yín sì ìrọ́jọ́ kan pàtàkì lára eégún tí ò gbọ́dọ̀ mọ́ jáde torí pé tó bá ti jáde ara ó tù onílé yóò tó àlejò. eku òkè bí ikú bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn ó ti fọ́n bí ọmọ ènìyàn torí ìdí èyí ni kábíyèsí fi ní káwá bá o káwá mọ tó bá kàn tá a mọ̀ sí àtàsìkò tá a ṣe. òótọ́ ọ̀rọ̀ lọ́tún sọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jẹ̀ wa kẹ́yìn ṣáà ti dájọ́ fún wa báyìí káwá ké sí gbogbo aráàlú ìpètọ̀ àti ṣetán láti ṣe eégún o káfílẹ̀ kọtí ká tún fọ́nà òrùka. ẹ lọ rè gbégún ọ̀dẹ tí ń jáde ẹ̀yin ò léegún lọ́dẹ ni. ọ̀tún láà jẹ lẹ́ẹ̀dẹ̀ tí a ìyálòde náà ń jẹ lọ́dẹ tí a. ẹ lọ rè ṣẹ́gun kẹ tẹ ṣíṣẹ́kù ẹrù ẹ̀kú jáde bẹ́ẹ̀ ni ẹ ṣe dáa tó bá jẹ́ wípé eégún mi ń bẹ inú eégún tí jẹ́ kí ìlú ó tòrò ní ìjáde lọ́dún yìí ìlú ọ̀yà ní tòrò ah. ọmọ sí wọ́n gbàgbé ìsinmi. ní báyìí bọ́ ọba tí a gbéra tó jáde ìwọ tó ọjà tó rẹ̀ mo fẹ́ kọ́ ọmọ ẹgbọ́n ẹ̀yà ilé ọba délé lúkọ̀tún kó délé lúkòsì kó délé àṣepa lọ́dún àrẹ àbọ̀ ọgbọ́n àgbọ́yé fọ ọwọ́ àlọ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ìyá nísà lọ́ọ̀rì jiyàn bẹ́ẹ̀. àtẹ̀gẹ́ ni o àtọ̀gẹ̀dẹ̀ ni o tá a kó dọ́jà láti ìdájí àti ta gbogbo ẹ̀tọ́ polongodo kò sẹ́kù kan báyìí. a máa kó oríire oríire ni o. gbogbo yín náà lẹ́mọ̀ tó gbogbo àwa àgbẹ̀ pátápátá ọwọ́ òró là á máa lo oko gbogbo ń tá a bá sì ti wà tá a kó wá tó jẹ́rìí oko tẹ́yìn tẹ́ ìbá wa ara ìgbà ti rà àwa náà máa ṣe ní ìjọ́ kejì tó lẹ́nu iṣẹ́ gbọ́dọ̀ ní ìyànlọ́. tẹ́lifíìnì ni àgbà pàpàǹdùdù àgbàgbà ní làwọn ilé ìsòjì yìí fún. ẹ jẹ́ pé ẹ jẹ́ kó mọ́ra wa lọ́wọ́. bàbá àwa la kọ́kọ́ dé o ẹ má tiẹ̀ bá wa pín pẹ̀lẹ́ ní ìkókò tiẹ̀. ọ̀jẹ̀bùnmi ọmọ pèsèdè mi wọ́n yà lábọ̀ bábọ̀ ọ̀bá yá mọ́ ọmọ mẹ́sẹ̀ náà jẹ́ ọmọ àṣewọ́ tó ń mójúlé kókó ẹ̀ làmókò ń gbúdọ̀ jẹ́ yẹ̀gà ọmọ kan gbalanjẹ ogun jà ogun jà wájú ogun jà lẹ́yìn bàbá ta ló mọ bí adójú eré kọ́ nísìn ẹ̀yin ti gbàgbé pé bọ́ọ̀dì ọ̀bá dùn bí ìgbẹ́ nílùú rí ṣé kí n tún sọ kọ̀ǹgọ́ sílùú kéegun jáde lọ́dẹ̀ yìí odidi ọmọ sì gbọ̀dànù lọ́ọ̀ mi ẹ̀ tó wá pa mi pé kí n wá lọ rè ṣẹ́gun tó bá jẹ́ pé àìní jáde eégún ni ó jẹ́ kí ìlú yóò di gúgúrú ìlú yóò yà di gúgúrú ni o ah. bẹ́ẹ̀ ni mo sọ eégún kankan ò ní jáde lọ́dẹ. bàbá mi ah. ṣebí mi láyìn amórí rẹ̀ kú. Ah, bàbá olóyè ẹni tí a mọ̀ pé eégún lé wa ní túlù ìṣe lẹ́mùkú polú yìí. àwa kọ́ la pa. ọmọ ọlọ́fẹ́ òṣooṣo ni wá àwa lọ máa ríwo pàǹpà pé iná gé ọmọ àrèpá gídà sọ́gídọ̀ tọ̀tọ̀ èèyàn. ẹ̀yin mọ̀ pé eégún lé wa nítùlù ìṣe lẹ́kọ̀ọ́lù yìí ẹ ti mú kú polú yìí ìlú yóò jẹ mọ́. ẹ dábàá wá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbá ṣeré. ó yẹ dìde bá a bá ti á dàgbà ju bàtí onírù lọ ọmọ ẹni là gbé fún. júwe ọ̀nà lé wọn fún ọ ṣé ọmọ náà dídá ẹgbàá wa iná iná tó rì ẹgbàá ẹgbàá yìí ẹgbàá yìí wọ́n ṣe bí mo ṣe tó fún yín ọjà níbí. sórí bàbá ìdókòó nísìnyí olùbọ́ọ̀lù bá yọ nísìnyí. ẹgbẹ́ mi kì í sàbí èmi náà o bóun bá ti lè ta sí mi lára báyìí níṣẹ́ mo máa ń ṣàárẹ̀. Ah, ah, ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni o. kí n tó gbàgbé bàbá ti dóko nísìnyí ó yà ń di òbí orí ọ̀rọ̀ òbí ìlú wa ẹ̀ o ti kó ní pé bí àwa la nígi o tó ń bọ̀ tó ń bọ̀ jẹ́ ìwé jẹ́ bọ̀ sọ ó kó ní pé bí àwa la ní ìlú wa o àwa la nígi òbí o. ẹ bá yára ńlọgùn gbé o tó báyìí tètè débẹ̀ káwọn aráàlú mi tó débẹ̀ ìwọ ló sa ogun ẹ o. ẹ̀gbọ́n mi mi nìkan. sí ìyàtẹ láwàjọ sa tó bó mọ kó tó rí ẹlẹmí náà fi gbá pẹrẹ lọ́wọ́ pé mi náà nìkan ti ń fi sínú oko. ẹ má wàá gbàgbọ́n tá a jọ sọ o. Ah, ibà àtijọ́ sọ́ká tó sùn lálẹ́ àná. ó dáná ń fún ọ kòkòrò mímọ́ mímọ́. mo kàn ní kí n rán yín létí ni. <laughs> ẹ já wo já já já mọ̀. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. ọ̀rẹ́ ẹ wa a máa ṣe tó dùn mí lánàá ọmọ ìpá ò ní tẹ̀lé mi lọ sọ́dọ̀ orí tó kẹ́ ọwá tí ń wájú wọ́n sì pé ìgbà kanjú láàmọ́ rẹ̀ tí ẹ ṣe wá yàtọ̀ báwọn kódà. ó dáa mọ́ bínú hmm. èmi ò mọ̀ pọ́ ọmọ ẹ̀gọ́ èmi gọ́ lánàá ni o ò mọ̀wé àbí bá ipé làákàyè orí tiẹ̀ ṣiṣẹ́ ni ọmọ pé òye ò lọ ibi tó lọ́hùn ara ọmọ ò yá àmọ́ pàtó ohun tó ṣe kódà wọ́n pé ò dá àyàn mọ̀mọ́ pé ò lè dá sọ̀rọ̀ èmi kémi ó wá lọ kí n lọ forí mi run tí ó kàn mí. Hmm. ọlọ́run má jẹ́ bá wọn rìnrìn ìyà. Ah, ah, ah. èjì wú mi wọ́n lára ilé ẹni ní mọ̀lámọ́dí wèrè lára tó pè ṣé bọ́ọ̀rẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta pera yín àbọ̀rẹ̀ kọ́ lẹ pera yín ó ṣe wádìí ní ìsìtì kan nu yín tára rè òyà ilẹ̀ ilé lọ́gbọ́. ẹ wẹ́jẹ́ mi ò sọ fún mi eh. kèé sọ̀rọ̀ ẹ̀ tèmi kèé dá wáyà yín òun ni mo wọ wáyà yín àìmọye ìgbà kan ni mo mọ sọ fún pé ìyìnbá sọ̀rọ̀ lásán. Ah. ṣe bọ́ọ̀ náà ló wá pé ọ̀rẹ́ ìsìnkú kọjá àwọn lọ kí ló dé tọ́ tẹ. ẹjọ́ wọn ò lè mí ti fohùn ránṣẹ́. Ah, ah. kè é sọ̀rẹ́ rẹ kè é sọ̀rẹ́ rẹ ń sin gbà tó láìsàn la kè é sọ̀rẹ́ rẹ ẹ mọ bá a sọ̀rọ̀ ẹ mọ bá a sọ̀rọ̀. sọ wàá lọ ní ìsìn àbó òní lọ. ó dà hmm? díẹ̀ ń tàlàbà nù ìbejì ọmọ sì ra wáyé lásán ni ẹ̀yin náà lè tẹ̀lé wọn lọ́kẹ́jọ́ lọ. èjì wù mí. ẹ mọ bá a sọ̀rọ̀. wò ó yín bá a sọ̀rọ̀ sóò ti gbọ́ yọ ọ lọ. ó dà bọ̀ àdùnmọ́ ó ṣe jẹ́ àrèlé. wo àṣàkẹ́ mi ò rélé o tá a bá délé ọ̀hún gbogbo àwọn tá a fẹ́ lọ dé bá náà gbogbo wọn náà tán wọn ò rélé jàre bó pẹ́ mi kí n wulẹ̀ kún kú dúró nínú bíbà. ó sì wá ní pé fẹ́ dúró ń bí ibi iṣẹ́ ni bí ibi la ti ń ṣiṣẹ́ ilé làbọ̀ sí mi oko. ọtún òye. Ah, ìyálóde oh. ìyálóde mm. ọmọ lọ jáì mo ti jókòó àárín ah, ti ṣe díẹ̀. wọ́n bínú dàrí mo ní iyì káwọn dáadáa ní gbogbo àtútù. mo jẹ́rìí rẹ̀ ẹ̀dọ́ bá ń bọ́ káàdì bíbọ̀. ìbẹ̀ lágbàlá. ìbẹ̀ lágbàlá mo jẹ́rìí rẹ̀. ọ̀ká rẹ̀ láì ẹ̀ mọ́ àjà fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. ṣé o sì. èmi ló dé tó pé a pè pàdé láàfin ọkọ̀ ọ̀ yọjú o ò sì rán ìyá àmọ́ tó ṣẹlẹ̀ sí ọ kí ni tó dé táàrí ọ̀n pàdé. Ah, ah, ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ àrùn ojú ni o. Ah, ah, kì í ṣàwọn ọ̀nà gbogbo wa kéde la mọ̀ tí ń bẹ nínú ìlú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo apáta ló yé. ẹ làáhàn mi wọn ní làáhàn mi bàtà dé lódùfẹ́ jẹ́ ìmọ̀ tó ṣẹlẹ̀. eégún ń pa lọ́tùnlọ́tùn ó ń pa lọ́sìlọ́sì ó ń pa nígbànígbà ó ń pa láwòláwò ó di domi kan tá a wá gbójúlé nínú ìlú wa tá a tún mu ó tún ti dèwọ̀ fún wa ẹ dákun sí èyí gbélé mi kí n jókòó. bàbá wa ní kò lè dá nǹkan kan sí láàrin ẹ láì níwọ̀n bàtà wo lóyún ọ̀bà fẹnu sí i ṣé kó wá gbélé rẹ hàn ṣe lọ́wọ́ tán ọ̀ràn tí ń bẹ nílẹ̀. ọ̀tún hmm? kábíyèsí ò ní gbàmọ̀ràn kábíyèsí wa lágídí pọ̀ kí n gbàmọ̀ràn ọdífá wọn ní kán gbẹ́bọ kárọ̀ ọmọ bá lè yá ẹ kí ló wá dé dá ẹ̀jẹ̀ ká ké sí onífá ipe kó wá ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká lè ràtúnṣe sí i. Ah, kò sí wàhálà babaláwo tó dífá jọkìn ní àná tá a bá pè yóò sọ ń tá a ṣe fún wa bó ṣe mọ̀ pé kábíyèsí wa ọ̀gbọ́ àwa gangan nílùú èèyàn ní ń bẹ lẹ́yìn ọba tó fi ń pè lálẹ́ ìbà èèyàn ní sì ń bẹ lẹ́yìn òròtòrò fi ń ké tí ọba sáwa kò sí kábíyèsí ìntàbàfọba ìnlọbọ ọgbọ torí pé etí wa lu kálé ó sì lu kákó ìwọ náà mọ̀ pé ọ̀jẹ́ lànà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí ọ̀wọ́ náà mọ̀ pé ganan jẹ́gbọ́n ni òun náà gbọ́ kì í gbà tọ́ba wa di kànáǹgì dá tí kábíyèsí ọba gbọ́ èmi àti ìwọ ìyálóde a sì lọ bọ́ọ̀jẹ́ lànà sọ̀rọ̀ o sọ fáwọn alálẹ̀ ilẹ̀ òjò ọgbọ́n tá a bá sọ. èmi àti rẹ. bẹ́ẹ̀ ni. Hmm, àmọ́ nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé ikú bá ń pa lógúnlógún bí ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n tí ó sẹ́ nìkan kù láàrin ìlú àì èmi yìí yóò sẹ́kù. ìyálòde wo ń tèpè gbogbo wa ni ọ̀sẹ̀ kù ìlú yóò ní túká débi pé yọ́ bàjẹ́ ẹ̀hán fọkàn ẹ balẹ̀. ọ̀dà elédùn ọ̀fun àṣẹ. yóò fún àṣẹ o. ọ̀rọ̀ yóò ní lè wọ̀ ọ̀rọ̀ yóò ní lè wọ̀ kásà yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. kásàjá mọ́lẹ̀ kásẹ̀kùn mọ́lẹ̀ káwá múlù ẹkùn káì lájá lọ́wọ́. ọ̀rọ̀ yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. kásàjá mọ́lẹ̀ kásẹ̀kùn mọ́lẹ̀ káwá múlù ẹkùn káì lájá lọ́wọ́. ọ̀rọ̀ yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. ọ̀rọ̀ yóò nílé wọ̀. kásàjá mọ́lẹ̀ múlò ẹkùn káì lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ kásàjẹ́ mọ́lẹ̀ kásàkùn mọ́lẹ̀ káwá múlò ẹkùn káì lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀. Gidigo, gidigo, gidigo, gidigo. Gidigo, gidigo, gidigo, gidigo. Ẹni sùúrù, ẹ̀yin ọ̀dọ́ ọ̀dù, lọ́kùnrin lóbìnrin, mo kí yín o. Ẹ̀yin lóòótọ́ ni, ẹ̀ ń jà fẹ́tọ̀ yín ni, ṣùgbọ́n òkú ẹ̀ ó ruru, káwa ruru. Àìkánjú tu ló ọ̀ràn, ìgbà rè tó ṣe lọ́bẹ̀. Aláṣẹ ìlú lẹ́wọ́ akórajọ báyìí, lẹ́ lọ ṣe jàgídíjàgán bá, ẹja ní sùúrù o sẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí kì í pé kọ̀ọ̀kan wa náà ọkàn wa ṣùgbọ́n ẹ jẹ́ àfi sùúrù ṣe é. Hmm. ẹ̀yin ọ̀dọ́ ìlú hmm. aládẹ̀mọ ti ń ṣe jẹ́jẹ́ ikú ń pa wọ́n à ń bèèlè tàṣí ọ̀pọ̀lọ́ tí ń jẹran mẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí sùúrù lọ́gbà o torí àgbà tó bá ní sùúrù ohun gbogbo lónìí. Ah, bàbá àbámọ̀ ọmọ ṣe é àṣetán ikú dariwo adíáfẹ́kùtẹ́ ilé ń jẹ́ wọ́n fẹ́ lọ rèé fọlọ́gì nídòye tààrọ̀ lórílẹ̀ yìí o eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ àti ṣe bẹ́ẹ̀ à ń rí mí ẹran di èèyàn bá àpẹẹrí wì ṣùgbọ́n ṣé bá ṣe káwọ́ gbéra rèé tí gbogbo ọ̀dọ́ ìlú ó sì fò sẹ́lẹ̀ tí wọ́n ekú tán. nígbà yẹn a ṣe sùúrù ká fọ́ lẹ́ran ká mọ̀ wò yín ǹjẹ́ kankan náà ọmọ tí yín ti kú bí. ṣùgbọ́n gbogbo àwọn ọ̀dọ́ ìlú ti bẹ́ẹ̀ kú tán. ẹ̀yin náà wò aboyún ilé wọn bí wẹ́rẹ́ àwọn àgàn wọn tó wà lọ́bọ̀ gbogbo àwọn aráàlú wọn ti kú tán. ẹ tiẹ̀ ní sùúrù ṣé bẹ́yìn àgbààgbà ilẹ̀ jẹ̀sẹ́bì hmm. kí ló dé tẹ̀ pera yín lọ́jọ́ tó lọ. ẹ ẹ wò mí sẹ́rí gbogbo ń tẹ́ ìwí láti gbọ́ gbogbo àwọn àgbààgbà á wà á forí korí á fi kùn lùkù ẹ sá fún alọ́jọ́ mẹ́ta péré ẹ máa padà lọlé ẹ rí. ẹ̀yin ọ̀dọ́ ìlú ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé àwa gan àsun àwo bá ṣe wà yìí. bẹ́ẹ̀ni. àsun àwo láti bí òṣùpá bíi mẹ́jọ à ń rò pé bó ni ìlú ṣe fẹ́ dáa bó ti ń ṣẹlẹ̀ yìí àfẹ́kọ́ṣẹlẹ̀ mọ́ tá a lọ káàkiri tá a lọ káàkiri ẹ máa lọ lé kò ní bá kò ní bá ṣe lóhùn. ẹ máa lọ lé mo fi lé dúró àná. ẹ wò àwọn ò sọ pé àlọ lè àmọ́ láàrin ọjọ́ mẹ́ta o ẹ dákun kí la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀. tálámù kò tún máa kú àbí tó kàn ṣẹ́ni àwọn òpin àfún yín lọ́jọ́ mẹ́ta o àmọ́ láàrin ọjọ́ mẹ́ta o tá a wà láyé tá a wà láàyè tẹ́ẹ̀rín kọ̀ọ̀kan ṣe sí ẹ wò ẹ máa rí wa wò bí ìrùn. débí lẹ́yìn ọjọ́ kẹta bàbá pé sí ilẹ̀. èsì ọjọ́ náà wàhálà ń bọ̀. kí ló tún dé ẹ̀yin àwa ni ọ̀tẹ̀ lánàá bàbá ẹ dìbò rẹ̀ ẹ mọ̀ bí ntí àwọn olóyè wọ́n wá yọjú sí wa wọ́n ní kásátẹ̀ láwọn débi. àwọn tẹ̀ ń wo yìí ẹja wọn ti lùwọ̀ mi yóò sùn nù sásùn inú àwọn mi lẹ́kù sí èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Ah, bàbá ẹ jọ̀wọ́ eléyìí náà tó ṣé ò wá pọ̀ jù ẹni ó pè yín náà kò jẹ̀bi ò ń pè ní ní ìṣọ́lá. ẹ wo kẹ́ẹ̀kan lọ pa kẹ́ẹ̀ yọjú sáfin kẹ́ẹ̀ rẹ́ǹtì lọ fẹ́ rí. n ò yọjú n ò lọ ń wọ́n lọ sáàwó ni ẹ fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ orò má sọ̀kò orò má sọ̀kò ó ní tó ń mú lọ́hùn ọ sọ ogúnlùtù ọwọ́ mi yẹ gbórí yín sá bíbẹ̀ kọ́ wọ́n sẹ̀ mọ́ láwùjẹ tọpọlọ yín ó ṣòfò dànù bẹ́ẹ̀ ni mo sọ ntẹ́ ẹ bá wá ẹ já ní kì í sakàn ẹ wo wọ́n fẹ́ tàn mí wọ́n fẹ́ gba tinú mi ní ó mi bẹ́ẹ̀ ni ẹ wá lọ́ọ́ rẹ sọ fọ́ba bá àyà bá gbọ́n tọ́ bá tiro ẹjọ́ yíyan pé ògùn gbèkè mi náà gọ̀ wọ́n bẹ̀rẹ̀ ẹni tó lòun fẹ́ rí mi o ẹ jẹ́ wọ́n taari ẹ̀ sọ́dọ̀ mi o torí ti yín ni ó ń wọ́n gbọ́dọ̀ dúró ti ta wọn wọ́nranwọ́nran yìí. ẹ̀yin náà ẹ̀gbọ́n tó sọ ẹ lọ gbé wa tẹ bá ti gbé wá bí kí wọn ó rí tẹ bá ti rí ó ti tán. ó ti tán ah, ẹ̀yin náà gbé wá. ẹni kọ́ lọ ní bẹ́ẹ̀ pètè ọ lọ. ṣé ń wo a ò ní ṣe lásán o ọ̀sà òkè ó gbé wa o bàbá olóyè tó bá ti yà kó pípẹ́ mọ́. ní kíákíá ẹ ṣe ń wo. ṣe àròkàn ń fegú àsùndá. tí mo bá ronú tí mo ra àròkàn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ah. ọ̀jẹ̀bùnmi ṣe bẹ́ẹ̀ ń bá lọ ohun tó ń bè mí lọ́kàn jẹ́ òun ni tẹnu ọmọ aráyé wọn á níṣẹ́ rí o wọ́n ti fọwọ́ ọlá gbá wọn lójú ṣe é rí o ọba àti fẹ̀mí rẹ̀ mi. babaláwo tó ṣe ṣoògùn yóò fi yé wa wípé ẹbọ tó fẹ́ gbé kìí ṣe kó fi rẹ̀ mí rẹ̀ mi. àlàwọ̀ afẹ́ ṣàlàyé fún àlàfẹ́ sọ fún kò tó bẹ́ẹ̀ kí n ronú mo bá ọ̀rọ̀ yìí ti di ọgbẹ́ tó kú sí gbòòrò babaláwo gbọ́dọ̀ rúkú àpènà gbọ́dọ̀ ṣọ́fín òkú ògbégbòdò àbí tẹ̀kẹ̀. Hmm, bàbá ṣùgbọ́n pé olóògùn náà kankan kì í ṣeré etí omi ọmọ kan ṣoṣo tẹ́gbọ̀n mi bí ni. gbólú yìí ìlú dàrú ikú ti pa baálé ilé ilé dahoro dùgbẹ̀dùgbẹ̀ tó ń fò lókè yìí o àti mọ̀ bí tó dà sí o àmọ́ ibi eré lè dùn ọ́ jẹ́ kó dà sí. àṣẹ sùúrù pẹ̀lẹ́kùtù àti ìfọkànbalẹ̀ láfi débi àlọ́ ọ̀rọ̀ tó ń ro lọ́kàn fíìmù tó ṣe bàbá wa ṣe sùúrù tọ́jẹ̀ lánàá lóun ò ṣe sùúrù kọ́. ẹkún ò débi ọ̀rọ̀ tí ń dùn ni kò ṣe ò débi ọ̀rọ̀ tí ń dùn nìyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí là ń pa àmúkúrú pẹ̀lẹ́ tó bá sunkún láti di dọ́là kò jẹ́ gan mi tó tán. ká ṣáà mú tẹnu ayé kúrò. bá rọrùn wọ̀ náà ní ìfọ̀ náà ìbẹ̀rẹ̀ sí ìsọníṣẹ́ àfẹn tó bá forí ti dókun ẹ̀yin tẹ́ ẹ ti bá a ṣe bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ́sẹ̀ tán ó bá kó òun ó ràfin ẹ̀jẹ̀ ó ràfin pọ́pọ́ òun ó rọ̀yọ́ ẹ̀jẹ̀ ó rọ̀yọ́ kódà pọ́pọ́ òun ó lọ́dọ̀ abọ́ rẹ̀ gan ẹgbẹ́ lọ́bẹ̀ ibi kára rẹ ti yá ni ọlọ́run ó fún lálàáfíà. bíbọ̀ rẹ̀ wà ní bíbọ̀ rẹ̀ wà ní àṣà lè mọ wòóràn à lè mọ wòóràn. à lè mọ wòóràn àmọ́ irú irú ah, ah. àìsàn wo la mọ̀ tí í ṣe. ẹ dákun bóòní tọ̀rẹ́ yín bò tó la rẹ̀ báyìí. Ah, orí tó kẹ́ ara rẹ̀ yá o ara rẹ̀ yá o igbe tí ń ké báyìí ká mọ gbóhùn lọ sáfin ni o àfin ni o igbe àfin agbóhùn lọ àfin ní ké báyìí o. àfin. bẹ́ẹ̀ ni. èjì wù mí bò wà ní báyìí ó sàtún lè tẹ̀lé ọ dàfin nígbà tó ti lè lọ kí n lé. Hmm. àwọn yorùbá tí wọ́n pòwe pé kì í jẹ́ ti abatọmọ kọ́ mọ́ làálà ó mọ̀mọ́ tí wọ́n ń wí kódà wọ́n rí sọ o ká tẹ̀ wá pati tó kẹ́ ti pè tọ̀ kí n tèmi rẹ̀ èmi yín kí láà dé wọ́n yẹ̀ yín lé mi ni àbí kí ló ṣẹlẹ̀ gangan ẹ wo àlá ti wá dé báyìí ẹ fà àlá wọn báyìí àlá ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ yìí lẹ́gbọ́n mi ẹ̀yin tó yẹ kẹ́ ẹ mọ́ fà mí wá sẹ́yìn pé à sún sẹ́yìn tàdí mẹ́yìn mọ́ forí kóhun tí ò ṣe tì ọlọ́run mọ̀ jẹ́ irun gé oyin ẹ fẹ́ dùbílẹ̀ àìsàn àbẹ́ sàré fún mi. mọ bínú sọ ti gbọ́ èmi ò bínú mi ò bínú ẹ lè bá tó wọ́n tẹ̀lé ọ lọ. tó o ti gbọ́ ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ ẹni mọ́tẹ̀lẹ́mi dákọ̀ ọlọ́run ìbára rẹ̀ ọlọ́run sọ ẹ́ orí tó kẹ́kọ̀ọ́ orí gbẹ́sẹ̀ yìí orí bá mi délé. kíní tí wàá fẹ́ mọ rí bákan tí wàhálà tèmi náà wàá fẹ́ pọ̀ jù báyìí àmọ́ wọ́n pẹ́ ní bá forítì náà ní làgbàlà bí ẹ ń bá forítì kò kú léèyàn èmi náà léèyàn rẹ̀ ah, bàbá wọ́n lẹ ní ká mọ́ máa já lọ́rùn káwọ́ lè bá àtọ́jọ́ orí tó kẹ́ ọ̀dọ̀ bàbá náà ló dé yìí sọ̀rọ̀. àwọ̀ àfi kí ẹ dáríjì mi. dé dáríjì mi bò ó mo sá ọlọ́gbẹ́ ni àbí mo kùn ọ́ ládàá ẹ mọ̀ gbà mí. ẹ wo èmi lẹni náà. ìyá wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ fún yín ṣé rí ọmọbìnrin lóòótọ́ ọ̀rẹ́ mi ni àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mú kó lójú ọ̀nà nkú jẹ́ ráyè ṣe tèmi gbogbo tí bá ti ń wù mí báyìí ìmọ̀ ọ́ wù ni. ẹ wo èsì ìṣòro ọmọràn kíkà ọkọ̀ kan pa. kí ló wáá dé. ṣé bọ́ọ̀rẹ́ ni òṣìṣẹ́ mẹ́jọ tó ṣe ṣòro lórí ẹ̀. sùúrù kìnìún ẹ wù ìyá mi kò sọ̀rọ̀ sùúrù kankan bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ sùúrù kankan bẹ́ẹ̀ nítorí ẹ̀ náà mo ṣe wá sọ́dọ̀ yín ẹ bá ń tẹ́ bá ń kí wá ló fẹ́ kí n ṣe fún ọ yìí. yóò dáa fún yín ní tí mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe rè àní ẹ bá mú kóòlù wú ọ̀nà kó jẹ́ ráyè ìfẹ́ tí mo fẹ́ fẹ́ bí ọba ti sí bẹ́ẹ̀ mọ̀ ní ìsìn kò sẹ́ni tí ń bá mi dùkọ́ mọ́ nù. fàkàsí ń kàlùkù yóò sì mọ bá kọ́lọ́ mọ̀ sọ̀hún. ṣé ká fara ẹ̀ ṣe. ẹ̀sán kí ni ẹ̀sán kí ni ìyá wa ẹ mọ́ fàìsàn ṣe àìsàn ó lè padà gbọ́ ọ padà wá ní o. ṣé pé èyí ní gbàǹkan kan lọ ń bẹ̀ lónìí nìsín. bí n bá gbé fóònù ọmọdé ò mọ ẹ̀kọ́ jẹ kó mọ ra lọ́wọ́ yóò ra lọ́wọ́ o. ẹ mọ̀ fún mi ní tó bá jẹ mẹ́kọ̀ọ́ ẹ fún mi ní nǹkan mi tí èso ọ̀nà bíi ẹ̀kọ́ ọmọ bá hàn lọ́wọ́ ẹ fún mi ní ìdí pé ní ìsìn bíi báyìí báyìí yíkan mi kó lójú ọ̀nà yóò sì kó lójú ọ̀nà fún mi. pàgà ọmọ kékeré ṣe. ẹ ọjọ́ mélòó wá ni kí n tún fi padà wá báyìí nísìnyí ọjọ́ mẹ́ta ṣinṣin lọ́tún padà wá sí bọ́ yanjú ẹ̀. ọjọ́ mẹ́ta pé tán ọjọ́ mẹ́ta ń padà wá ní kíni ibi tí n bá ti padà wá lọ́jọ́ kẹta o yọmọ bá tiẹ̀ lọ. ó ti lọ́nà mọ́ fẹ́ sọpẹ́ lẹ́sẹ̀ ni o. ẹ̀sọ́ náà mo fi ń ṣe ẹ̀sọ́ mo fi ń ṣe ibi náà mo tọ̀ wá torí ẹ̀sọ́ yìí náà ni ìyá wọn padà ń kàn yín là ọjọ́ mẹ́ta pé tán. Eh? wọ́n ní tati wèrè báyìí ló bóyin làkọ̀sìmọ̀gbà báyìí ló bílẹ̀ tati wèrè tèkúté ilé o ọ̀jẹ̀bùnmi ọ̀jẹ̀bùnmi ìwọ ọmọ òpè tó wá bí mo ti wá ń gbé ọ yìí ìgbé ọ sí bí ayé o ìgbé ọrùn kò lọ rè mọ́ báwọn jẹ́ kí ló wá dé sí ẹbí mi àti ẹkọ ni kàrà tó fà máa dín lọ́wọ́ àti jẹ́ pé òkú kan tó bá ń wù mí ni ọmọ òwú ọ ọmọ sì yóò kú lọ́rùn tó ti yọ ọba àwọn ó yá torí èmi ayé bá mi báyìí o lè gbọ̀rún gbà lórí burúkú olùsí wọ́n fi sí ọ̀nà kí ló wáá dé tí wọ́n rán sí mi ni. ọ̀jẹ̀bùnmi o ìwọ ìwọ àṣàlà ògọ̀ àṣàlà ògọ̀ ọmọ ìgbín ogun ogun mi lálàgọ̀ ìwọ ojú tó bá rọrùn wọ̀ ní fọ́nà rẹ̀. èèyàn tó pa ń lọ́mọ olúwa ni mo sọ ebè tí bá kọ kó tó yóò túká náà dè ìwọ náà tàn sí ọ tàn tìrantìran ó mú ó wú ọmọ kó so mi ó bí ah, ń bí ṣe ń ọdún kan ní àdúgbò. dàgùn ẹ mọ jọrọ ẹ̀mí kù ẹ dàgùn wàá o. ẹni wọ́n ti yẹ gbé òun bó ṣe wà yìí ẹjọ́ tán lẹ́rẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹkọ ti fojú mú mu ọ báyìí o ah, ṣé wọn nìkan. ẹ dákun gbogbo. Oh. aṣọ ọ̀bọ ọmọ yẹ mọ ọmọ yẹ ti rí o ó ti kú. ìyá ẹ pe kábíyèsí ẹni wọn wá gbé òkú ẹ tóró ti fọwọ́ òkú lélẹ̀. bẹ́ẹ̀ni ó dá bàbá ẹkọ ti fojú mú mu ọ ah, àṣewọ ni àṣewọ nìkan tó wá da gbogbo òlú sí ìlà yìí lọ láti jọ yìí orí adé òbí ọ ẹlẹ́dàá gbogbo àwọn tó ti súnlẹ̀ òbí ọ. ẹ wí pé Gbàdàmọ́sí ti ń lùlù àkóbá àìbùkírì náà rí ìṣọ̀mọ́ ó ti fọwọ́ òkú lélẹ̀ tí ọba sì tètè kí wọ́n wá gbòkú ẹ̀ yọ jẹrà tán ń ni wọ́n fi gbé sọnù sáàtàn bẹ́ẹ̀ ni mo sọ ìwọ ìwọ. mo rà yẹ orí kẹ́ ó tó kẹ́ ah, ẹ dákun ẹ dákun ah, ẹ dákun ilé dákun ẹ gbé ẹ dákun. Ah, ọmọ tí bẹ nínú wọn náà sáà mo tún ọmọ olúwa tí wọn náà wù ẹ sì wá kọlù sí nílà yìí lo ìka ọmọ níyìn o. àmọ́ èèyàn lé o èèyàn lé o. orí tó kẹ́ àṣé ẹranko lásán lásán ni tó kàn dáwọ́ èèyàn búra ọlọ́run mọ̀ pé yìí nífẹ̀ẹ́ mọ̀ kankan láti bí ìsíbẹ̀ ọ̀hún ìfẹ́ràn rẹ̀ kọ́ bọ̀ ara mi sàmọ́ tako ni ẹlẹ́dàá mi tako inú rẹ̀ ò dáa. kégbókègbà bẹ́yàn bá ti jẹ́ alájà ìgbìlà èèyàn báwọn. yóò sàmọ̀ ooru ni yóò sàmọ̀ ooru ni ibi owó ní ti máa ń ha ìsìn mọ̀ ké fún yín mọ̀ ké bọ́ọ̀ fún ọ pé ọmọ yóò ìsẹ́ tó yẹ kán mọ̀ rí mọ́ wa ọmọ yóò ìsẹ́ yẹn dáadáa ẹlẹ́dàá mi gan ò bá ṣe àìmọye ìgbà nílẹ̀ àti ń oorun tí mo rí tí ó mọ̀ jà kiri a pé yín ìṣẹ́bọ̀ rẹ̀ wà ní yín ìṣẹ́bọ̀ rẹ̀ wà ní ọ̀rẹ́ wa ní ọ̀rẹ́ wa ní òbí tó bá dé báyìí ah, kò sẹ́ni tí ò lè wí àrítẹ́ ni mò ń wí ah, ọmọ sí o. Ah. ìmọ̀ ni ìmọ̀. ọmọ sí o ìwọ náà rí i pé ń gbàtara rẹ̀ ọ̀yà tí tó rọ̀lù rọ̀lù ẹ̀mí lọ lórí mi ń lé wọn. èmi náà rí bá bí bá ń pè ọ ní dáhùn lóhùn. èmi ò lè débẹ̀ ilé fọ́lẹ́ mi gbé ní tí èsè tèmi ẹlẹ́rù ni ó gbẹ́rù rẹ̀ kì í sí èmi ọlọ́mọdé. àmọ́ orí tó kẹ́wàá sẹ́ni tó dùn mí rẹ̀ nínú àwa mẹ́rin àwa kù méjì báyìí ó wá jẹ́ àpàdánù èèyàn méjì dìdì. èmi ò pàdánù èèyàn méjì o èèyàn kan so báyìí ni mo pàdánù ọ̀jẹ̀ bù mí ọmọ dáadáa ọ̀rẹ́ mi. kọ́lọ́run ọba kó bá tẹ sáfẹ́fẹ́ rí mi. kò wáyé orí báwọn náà àwa mẹ́rin náà la sáàárín bó bá burú náà pọ̀ jù kì í sọ ti pé a lè fẹ́ kún ìpàjẹ́ ó ti kú náà. a ó ti para rẹ̀. ó sọ ti kú. ó ti lè ra rẹ̀ fẹ́ kún ìpàjẹ́ báyìí. ó káwa méjèèjì náà ń ṣe ká mọ irú wa tá mọ̀ wù síra wa. sórí wọ ọmọkùnrin sórí wọ ọmọkùnrin gbogbo tí n bá ti ṣe láyé lèmi èèmọ̀ sí ṣé wọ́n rán sí mi ni ṣé bá a ṣe bẹ̀rẹ̀ rèé. wọ́n fún mi lẹ́jọ́ ló jẹ́ pé àmọ́ mórí ọmọ wíìdì ẹ̀ ah. kí ló kí ló ti wọ̀ ọ́ ni wọ́n lè wọ́n yìí ṣe dáadáa ní mọ̀ sọ fún ọ pé ó yá nítorí pé orí ibùsùn ya ọ̀ ní kó yà nítorí pé iyán mo fẹ́ jẹ ọ̀ lẹ́bàá ló wà ọ̀wá ni kì í mọ̀ fẹjọ́ ẹ̀sìn sóbìyàn gidi mọ̀ ṣe bọ́yẹn sí i. adáni wá yé mọ̀mọ̀ jẹ́ sẹ́rùgbé mọ̀mọ̀ jẹ́ gbẹ́rù ẹ̀ lórúkọ ìfàtẹ̀mẹ́ dání ọ̀wá sí ti mọ̀ ṣe mọ́ òbúrú yìí náà sì dà sọ wá rí ìta àjọ wà èmi àti ẹsẹ kẹsẹ kan náà wá ní wọn lọ ní bí kankan lọ wọn ní bí kankan lọ kí ọjọ́bùn mi àtìyá ọ̀dùnkún láti tó kọ́ ní sọ pé ọjọ́bùn mi gbọ́dọ̀ mi ti sálẹ̀ ìfowópamọ́ oníbàárà ọ̀gbà ọ̀gbà ọ̀gbà ọ̀gbà ọ̀gbà Àjẹ́bùnmi ti kú. Àwo àwo ni ọ àwo ni mí. Ó yẹ kọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ó yí ọ dáadáa. Lóòótọ́ Ọ̀jẹ́bùnmi kú àmọ́ Ọ̀jẹ́bùnmi ò kú o. èèwọ̀ ah! ọwọ́ èkúrò tọwọ́ ọmọ ẹsẹ̀ ò ní kú lójú ẹsẹ̀ ha ayan ọmọ àjẹ́ ìrà ọmọ ọ̀sán òkè náà nìkan wọn léje léje ọ̀kan búraga èkejì búraga mu wọn láwọn pa múkúsẹ̀rẹ́ ọmọ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ní tó bá ṣe nítorí múkúsẹ̀rẹ́ ọmọ òun ni èrì galọ èrì galọ níjẹ́ wọn pa múkúsẹ̀rẹ́ ọmọ Ọ̀rúnmìlà ọ̀jẹ̀bùnmi ọ̀jẹ̀bùnmi bíríbà lórúkọ jọra gbéra ní òkú. ká kéwì dákẹ̀sán ọmọ wáyà tẹ́rígbà sọnù ọ̀jẹ̀bùnmi súré tètè kó o padà wálé àfàró kó mọ́ ọ fà ọ́ padà bọ̀ ilé kókó ń tagbé. Ọ̀jẹ́bùnmi padà wálé. Ikú ò ní pẹ̀lú àmúṣùrù. Dáńdọ́wọ́ eléyìí wò. Àmọ́ ìyá a sin òkùtù Ọ̀jẹ́bùnmi nígbà tó kú ìdàndàn lásán ni gbogbo ohun tẹ́ ń wò ọ̀hún òjijì ọ̀jẹ̀bùnmi nìkan lẹ́sìn. ọmọ rẹ rèé ààyè ló wà sí tó sí. mo sì ti bà nǹkan jẹ́ jìnnà mo ti dà lóru mo ti bà tó dáa jẹ́ mo ti bà nǹkan jẹ́ jìnnà mo ti dìbínú kó mí ẹṣin mo lọ rèé dàálé ẹran mo fìbínú kómi ẹran mo lọ rèé dàlí ẹṣin mo ti bà nǹkan jẹ́ tí a yẹ kẹ́ ẹ tètè mú wá kó tó di pé mo bà gbogbo ẹ̀ jẹ́ báyìí. ṣé wo mọ̀ pé ẹyin lọ̀rọ̀ ni bí ò bá pín ẹyin kí n kọ́ ọ ìgbà tásìkò tó láti jẹ́ kí ọ̀jẹ̀bùnmi ó yọjú sí i ló tó yọjú bó bá yọjú lásìkò tí ò yẹ kó yọjú ó lè yíwọ́ a sì ti dúpẹ́ ẹlẹ́rù ti forí ara rẹ̀ gbé ààyè lọ́mọ rẹ wà. ọ̀jẹ̀ bùnmi ọmọ ọ̀jẹ̀ náà rà ọmọ baálé àìkú ilé òkè ló gun ọ̀wálé mọ́ gbágùn bàbá rẹ̀ rè balẹ̀ ọ̀jẹ̀mọ́bọ̀jẹ̀ jígun lé ògbódò dúdú pẹ̀ǹtù jẹ́ ògbódò pupa ọ̀gbẹ̀rẹ̀ ní dẹ̀kú borí ní abílọ́jẹ̀ ọmọ àlẹ̀kùn ti gbàṣẹ̀ kú níbi òkúrú ọ̀kẹ́rẹ́ My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. to unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefits of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Bros Bible and I'm Labour Party candidate for Governor of Lagos State.